ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أركوا الله وبع الله سبحانه وتعالى أترى إكيات جفنب محمد صلى الله عليه وسلم إكي الله ولا الله كما بام وصحابه إن شاء الله أمر عليه إن شاء الله وبا كما بام نكالكوا لكم واتي لبني لا إله إلا الله ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a bẹ̀rẹ̀ ní àná nípa hukukul awlad fil islam àwọn ẹ̀tọ́ tí àwọn ọmọ wa tí wọ́n nígbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú ẹ̀sìn islam nínú àwọn nǹkan tí a mẹ́nubà lánàá ajẹ́kọ̀yẹ́ra wa yí pé in tí a ń pè ní ìwọ̀ àti ẹ̀tọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó fi sí lára gbogbo àwọn nǹkan tí ń bẹ nílé ayé kódà láàrin wa sọ́lọ́run sí àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run àti àwọn ànábì ọlọ́run a ní ẹ̀tọ́ tá a fún wọn a sì ní ìwọ̀ tí a fi wọ̀ wọ́n nínú àwọn ẹ̀tọ́ tí ń bẹ nínú ẹ̀sìn Islam òun náà ni huququl awlad yẹn ni àwọn ẹ̀tọ́ táwọn ọmọ wa tí wọ́n nígbà lọ́wọ́ wa àlànà àtúnjẹ́kórí ẹran wa náà bákan náà yìí pé àwọn ẹ̀tọ́ tí ọmọ wa tí wọ́n nígbà lọ́wọ́ wa kò dìgbà tí a bá tó bí wọn ta kò wọ́n sáyé kó tó di wípé a ẹ̀sìn mọ́ wá fún wọn ní ẹ̀tọ́ wọn àti ìwọ wọn bí ìbá ṣe wípé kí a tó fẹ́ wọn kí a tó pè wọn sáyé ká tó fẹ́ ìyá wọn òun láti fún àwọn ọmọ wa ní ẹ̀tọ́ wọn láti máa bẹ̀rẹ̀ sí ní fún wọn ó bẹ̀rẹ̀ lórí àwa tá a jẹ́ bàbá wọn gangan eléyìí ni a ṣe ní àlàyé ní ní àná a ní ìtẹ̀síwájú <clears throat> lórí ibi tí a bá ọ̀rọ̀ dé lánàá ó ní wípé lára ìwọ̀n wa tí wọ́n nígbà lọ́wọ́ wa òun náà ni ìgbà tí a bá fẹ́ ìyá wọn tán gẹ́gẹ́ bí ìlànà tòfin ọlọ́run tí ó sì wá sílé wa àwọn ojúṣe wo láṣe pẹ̀lú arábìnrin yìí ìyẹn níyàwó wa gbogbo eléyìí gbogbo ẹ̀ náà láti lè fún àwọn ọmọ wa ní ẹ̀tọ́ wọn náà ni tó fi dórí ìbáṣepọ̀ láàrin ara ẹni. <coughs> bákan náà ìwá ìṣọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run lórí ọmọ tí a fẹ́ bí nígbà tí a ń ṣeré aṣọ fúnra wa pé ṣèyítọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé a máa gbìyànjú láti kó ìnira bá àwọn ọmọ pàápàá jùlọ nígbà tí bàbá àtìyá tó bá ń ṣeré ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún wa yìí pé law qala ahadukum idha arada an yujami'a ahla tó bá yẹ pé ẹnìkankan nínú yín ìyẹn ní ẹ̀yin ọkọ ìgbàkígbà tí ẹ bá ti fẹ́ súnmọ́ àwọn ìyàwó yín tẹ́ ẹ bá ń sọ yìí pé bismillah. اللهم جنبنا الشيطان وجنب الشيطان فيما رزقتنا ìwọlúwa wa àwa ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọ ọlọ́run pẹ̀lú gbogbo orúkọ tí wọ ọlọ́run ọba tó ń jẹ́ Allahumma jannibna shaitan ìwọlúwa wa gbé wa jìnnà kúrò lọ́dọ̀ shaitan وجنب الشيطان فيما رزقتنا kò sì gbé ṣètọ́ni náà jìnnà kúrò níbi tí ó fún wa nínú àrísìkí nínú ọmọ yálà ọkùnrin ní abóbìnrin òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam onílàwọ̀ kò dìrọ̀ mi ní hàdà ṣe bí nǹkan kan máa ń bẹ tọ́lọ́hún ọba tó kádàrá látara eré tá ṣe yìí tí ó fún wa yálà ọmọ ọkùnrin ni àbọ̀mọ obìnrin ẹyọ kan ní àbí méjì àbí mẹ́ta anábìnrin sallallahu alayhi wa sallam tọ́lọ́run bá kádàrá nǹkan kan ní agbọ́nrin yìí lórí eré tá a ṣe yìí onílẹ̀yìn adúrọ̀hù aṣèitọ́nù abadan ṣèitọ́nù taari yìí kò ní farani ìfarani ṣèitọ́nù kò ní mọ bẹ́ẹ̀ lórí ọmọ yìí torí pé a fún ọmọ yìí níkan nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ lẹ́yìn náà a máa wá dáàbò bo ìyàwó wa tó lóyún fún wa lára ìfún ọmọ wa lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú oyún òun náà ni ká ṣe dáadáa sí ìyá rẹ̀ ká jun ìyá rẹ̀ nínú ká fararo ìyá rẹ̀ ká ràn lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ ẹlẹ́kan àbí torí wípé ìnira tóbìnrin bá rí nínú oyún á ní irun pa lára ọmọ tí ó bí ẹ̀rẹ̀ ọmọ mi nígbà wọn bá bí ẹ̀gbẹ́ orí ẹ̀ ó lè ti tẹ̀ ọmọ mi gbà tí wọ́n bí apá rẹ̀ lè ti yẹ̀ kí ló fà á òun náà ni wípé ìgbà tí ìyá wà nínú tọmọ wà nínú oyún bàbá àti ìyá wọn ní gbọmí sí omi òtó kàkà kí bàbá kó ṣe sùúrù kó wo tọmọ ó bá bẹ̀rẹ̀ sí ní gbà ó ń gbà lọ ó ń gbà bọ̀ gbà ó sì bímọ náà sì yí nítorí òun náà rí eléyìí kì í ṣe lára ẹ̀kọ́ ẹ̀sìn Islam a fún àwọn ọmọ wa lẹ́tọ̀ọ́ wọn mélòó mélòó lọmọ tó dá sí pé ó di bó ṣe di nígbà tí a bí sáyé tán látara sábàbí ìrìn àjò tí kò dáa tá a jẹ́ kọ́ ọmọ yìí kó rìn nínú oyún mélòó mélòó ọmọ mi làákàyè rẹ̀ kò ní sharp ọmọ mi ìríran rẹ̀ kò ní dáa ọmọ mi egungun rẹ̀ kò ní le àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní kálukú wa ti rí tó sì dá sí pé ohun tó fa okùnfẹ́ eléyìí òun náà ni wípé àìmọ́ bá ìyá rẹ̀ lò dáadáa àbí àìmọ́ bá ọmọ yìí gangan lò dáadáa tí bẹ nínú oyún tíyàwó yẹn bá ń bẹ nínú oyún tó bá nídìí kórí àwọn onímọ̀ ìlera àwọn doctors bàbá nínú ojúṣe ọmọ rẹ tárábìnrin yìí ti ń bẹ nínú okùn arábìnrin yìí òun ni kó kówó kalẹ̀ kó náwó lé lórí òun ni kó gbà níyànjú kó ràn lọ́wọ́ kó wá bọ́ǹvìtà fún àwọn nǹkan tágbára rẹ bá gbé kó ṣe fún un kó mọ̀ pé arábìnrin yìí ó wà ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó dé bá ọmọ rẹ̀ tó wà nínú oyún náà torí pé ìrọ̀rùn gi ìrọ̀rùn ẹyẹ ni mo tó bá já sí pé tọ̀ wákàn lọ sọ́dọ̀ ìyá ìyá Saidi kan tó ń ta oògùn kan níwájú lẹ́yìn ẹ bá ń ka àkàpé fún ìyàwó mi tó lóyún kó gbé jẹ kára rẹ̀ péńpé àwọn aka oògùn yóò kà àwọn aka fún un wọn ó kàlẹ́ ẹ lọ́wọ́ ó bá gbé iléyàwó rẹ lọ́wọ́ tó bá lo gbogbo ẹ̀ tó lò lò láàrin oṣù mélòó kan àti bá wá bímọ orí ọmọ lè tóbi gan kọ́run dàbí ìgbàlẹ̀ ọmọ làákàyè ọmọ ó lè jìn ọmọ lè máa wò bàdàn bí ẹni wọ̀yọ́ oríṣiríṣi àwọn kan ló ṣẹlẹ̀ tó látara àìníkàkún sí òbí ní agbọ́nrin yìí gbogbo òbí tó bá jẹ́ òbí tí máa ń mú mu kú mu bí àmú sìgá bí àmú gbó bí àmú gbogbooro àbí òbí ìyẹn ni ìyá tó dá sí pé ó jẹ́ ní tó dá sí pé òun náà máa ń mú mu kú mu kò sí ẹ́ẹ̀rìn irúpẹ́ rẹ̀ lára ọmọ ẹ̀ ẹ́ẹ̀rìn irúpẹ́ lára ọmọ tó nínú oyún yìí tó nínú àwọn ojúṣe tá a ṣe fáwọn ọmọ wa nígbà tó máa bẹ nínú oyún òun náà ni ká ṣe dáadáa sí wọn ká ṣe dáadáa sí wọn ó pàtàkì ó pàtàkì fún àwọn bàbá bákan náà fún àwọn ìyá ká jẹ́ kí àwọn ìyàwó tó ń lóyún fún wa kó wọ́n jẹun tó dáa ká jẹ́ kí wọ́n wà nínú ìfọ̀kànbalẹ̀ ká náwó lé wọn lórí ní òǹdíwọ̀n bọ́lá bá ṣe fún wa ní ìkápámọ̀ ọlọ́run ní yóò fi kọ̀dọ̀ sáàtì ní sáàtì ọlọ́run lè yín tá a bá fún yín ẹ̀ náà wàmọ̀ nkúndùrọ̀ àléyìí rísíkùhù falẹ̀ yóò fi kún mi máa ta Allah tá a bá dẹkùn fún yín ìwọ̀n bá ń ta fún yín náà bá a ṣe sọ yín lòlòsì tó ẹ̀ná nínú ta fún yín tọ́lọ̀ bá kádàrá kíkiní ẹ̀ kó mọ́ kó mọ́ sàn dáadáa ntọ́lọ̀ bá fún wa náà ká ná nínú ẹ̀ ọlọ́ni wà á ṣùrùhùn nàbẹ̀ lè màrù ọlọ́ni ẹ̀rọ àwọn ìyàwó yín ẹ bá wọn lò pẹ̀lú dáadáa so àmọ́ báyàwó ẹni lò dáadáa bẹ́ẹ̀ náà ni tó bá ń bẹ nínú oyún náà torí oyún tó níyì dúkìá wa ni ẹ̀tọ́ àwa méjèèjì ni tọmọ yìí sì ní ẹ̀tọ́ kan àbí kejì tí ó gbà lọ́wọ́ wa eléyìí nínú ojúṣe ni bákan náà tó bá wá lọ bẹ́ẹ̀ tó pọ̀ à ń sọ eléyìí tá à mú wá yìí ò ní pé ọmọ làákàyè ọmọ ẹni ìmọ̀ ọmọ fresh ìmọ̀ ẹ̀dá ó máa ń lálàáfíà láti inú oyún ni àti inú oyún ni tẹ bá rọmọ mi tó dá sí pé làákàyè òsì ṣámṣámṣámṣám dáadáa ẹ lọ wò ó ẹ lọ wo ìrìn àjò rẹ̀ nínú oyún eléyìí pàtàkì fún wa nínú àwọn ìlànà òfin ọlọ́run balẹ̀ lẹ́yìn ọlọ́run bá fi fẹ́ ká ṣe dáadáa sí àwọn ìyàwó tí wọ́n lóyún fún wa ká ṣe dáadáa sí wọn nígbà tó máa ń bẹ nínú oyún kódà tó máa jẹ́ kó máa wáyé gan tí ìkọrọ ẹni bá fẹ́ wáyé gan láàrin ọkọ àtìyàwó àní wo torí yẹn á tún wo ọmọ tó wà nínú ẹ̀yìn ọlọ́run ni askinuhunna min haythu sakantum min wujudikum àwọn ìyàwó yín tẹ́ ẹ fẹ́ tó sì ti lóyún fún yín tẹ́sí kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run ẹ̀ sì fi wọ́n síbi ilé wọn náà ìyẹn ni ẹ̀jẹ̀ kan wà nínú ibi tẹ́ ẹ fi wọ́n sí ní òǹdè wọn ìgbà tí wọ́n fi ṣe ìdá wọn wàlẹ́ àtúndọ́rù húnnà lè ti dọ̀ yẹ kó àlẹ́ yìí ẹ gbọ́dọ̀ fara ni wọ́n tẹ́sí wá fúnlẹ̀ mọ́ wọn pépépé okun kò ṣùgbọ́n tó lọ okun báyìí tẹ́ lọ máa ó ìfẹ́ hàn ẹ́ lé mọ̀ tó sì wà nínú yín ọlọ́run àgbọ̀dọ̀ síbẹ̀ ẹ̀rí so a gbọ́dọ̀ ṣe dáadáa sí àwọn ìyàwó wọn ọlọ́run ní fa anfiqu alayhinna hatta yada'na hamlahun ọlọ́run ní ẹ náwó lé wọn lórí títí tó fi bí ọmọ tí ń bẹ nínú wọn òfin tó de ọkọ tó ti kọ ìyàwó lélẹ́yìí tí ìyàwó sì ṣe ìdà lọ́wọ́ tó ń ṣe ìgbélé lọ́wọ́ yóò náwó lé lórí ká má sọ yín tó dá sí pé tọ ìyàwó wa náà ni kò sí kíkọ́ láàrin ara wa wọ́n ni wàá fi kú àléyìn náà àtàyàdọ́ àná hamlahun títí ẹ̀ná lé wọn lórí títí tí wọ́n fi bí ntí bẹ nínú wọn kalẹ̀ fún yín. so léyìn ẹ̀kọ́ ni so a gbọ́dọ̀ nípa ṣe ẹ̀tọ́ fáwọn ọmọ wa nígbà táwọn ọmọ wa wà nínú oyún kódà bí ò bá tiẹ̀ tí ì lè yé wọn. ìgbà sí pé wọ́n tíyàwó rẹ̀ ń bẹ nínú oyún. tó fi kún oúnjẹ rẹ̀ tó fi kún àwọn àǹfààní tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ó késo rẹ̀ lára ọmọ tó bí fún ọ. wọ́n tíyàwó rẹ̀ wà nínú oyún pé gbà yẹn gan-an fara ní oúnjẹ rẹ̀ ó dínkù ní ah, a kí la fẹ́ lóyún oríkùn ni oúnjẹ díẹ̀ ló kó lóyún máa jẹ wọn náà késo rẹ̀ lára ọmọ rẹ̀ tí ó fún ọ láìsí so àdẹ fún àwọn ọmọ yìí lẹ́tọ̀ọ́ nìyí tá a bá fi bẹ́ẹ̀ bá àwọn ìyá wọn lò lẹ́yìn náà bọ́lá ọba wa kádàrá ká bímọ kọ́mọ wáyé nínú ẹ̀kọ́ àti ẹ̀tọ́ tó ń bẹ tá a fi bọ́mọ yìí lò òun náà ni ká dúpẹ́ fún ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala bọ́lá ọba jogún ọmọ fún wa mélòó mélòó lẹni tó lọ bímọ ọgbọ́n wálé ìyá kú sọ̀hún wọ́n gbé ìyá wálé ọmọ kú sọ̀hún atọ́mọ àti ìyá wọn ti ẹ̀gbẹ́ kankan wálé wọ́n pàdé lámùkòkò ni ọlọ́run bò ṣe tiwa bẹ́ẹ̀ ọmọ ń lọ ọmọ wá ìyá náà wá kí ló dé tá à dúpẹ́ fọlọ́run ọba lórí ilé ìyẹn láyé fi béèrè pé bàtà máa níyàwó rẹ bímọ wàá ní kí náà bí kí ni ò bá bí kí ni ò bá bí tí kì í ṣọmọ bóbọ́kùnrin ọmọ ni bóbóbìnrin ọmọ ni torí pé ìwọ ẹgbẹ́ bíi tó wù ẹ́ tó kọ́kọ́ fi ọkùnrin ṣe ọmọ bíbí àbóbìnrin wọn bẹ̀rẹ̀ kí ló bí wọn ní à obìnrin máa ní obìnrin ooo ọmọbìnrin ti bà fọ́múlà mi jẹ́ ó ti bà pílánì mi jẹ́ kí ni pílánì yẹn àìpé orí ni àìsí mọ orí ọlọ́run fọlọ́run ọba ni. ọlọ́ni wáyé dàbò ṣòro ahaduhum bil untha ọlọ́run nígbàkigbà tẹ́ ẹ bá fún wọn a ah, ìyàwó yín mà bóbìnrin ó mà bóbìnrin wa kadhim ọlọ́run ojú rẹ̀ pọ́n wa kadhim yóò jẹ́ tó já sí wípé yóò mọ bínú sáwọn èèyàn ògbà wọn sọ ní àwọn èèyàn ti ń pè ní kazim kí ló tẹ́bá sì nílò tọ́ ẹ sì rí pé kazeem náà ni yóò mọ bínú ní wáìwáìwáì rà kọ́sìm ni kò sí kazeem nílẹ̀ islam rà kazeem ìtumọ̀ kazeem lẹ́ni mọ bínú ṣùgbọ́n tó fẹ́ sọ òun ni kọ́sìm kọ́sìm ọ̀rọ̀ sì máa débẹ̀ yẹn náà insha ọlọ́run wa wọ kazeem àwa máa bínú torí pé lọ́wọ́ bá fún ní orí ọmọ obìnrin yatawara min alqawmi mimma bushira bihi a tún máa tijú gan láti jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ kí wọ́n mọ̀ pé ọlọ́wọ́ bá fún lọ́mọ obìnrin àná àbáwo níyàwó yín tí ó lọ sí ọlọ́dún ìgbà yẹn kọ mi ì tí gbọ́ nǹkan nípa ẹ̀ ó rẹ̀ ti bímọ ṣùgbọ́n tó bí kò fẹ́ eléyìí ò dáa torí pé tábà fi lè fi léyìí tá a fi pàdé ọmọ ọmọ náà àní láìkẹ́ ọmọ náà àti lè ṣojúṣe fún yóò nira ṣùgbọ́n tábà pàdé ẹ̀ pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú ìdùnnú búṣúrọ̀ ọlọ́run bá pè búṣúrọ̀ ìró ìdùnnú ọlọ́run ní fàlẹ́ àyàn báṣirúhùn báṣirúhùn ẹ súnmọ́ àwọn ìyàwó yín wabtagu ma kataba Allahu lakum kẹ́sì rí orí lọ́lọ́wọ́n ọba tó kọ́ mọ́ yín orí ọmọ búṣọrọ báṣara yubashiru búṣọrọ ìró òdùnnú sọgbọ́n gbọ́dọ̀ lọ́wọ́ bó ṣe fún wa lọ́mọ táwọn ọmọ sọ pé ó ìwọ lọ́wọ́ ah oh this is a big mistake ẹ eh? ọkùnrin ni mo fẹ́ fún mi lóbìnrin ó ní mo fẹ́ fún mi lọ́kùnrin rárá bí ẹ bá fẹ́ lẹ́yìn pàdé ọmọ láìsí méjì ọmọ yìí kò ní jọ wá lójú ọmọ yìí a nílè ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún un ọmọ yìí àti kówó lẹ̀ kárùn lọ́lẹ́wé kárùn lọ sílé kéwú káwọn tó dáa fún un a nílè ṣe. ṣùgbọ́n tá a bá pàdé ẹ̀ pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú ìdùnnú pẹ̀lú àlékún oore tá a pàdé ọmọ yìí yẹn ní súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. tó bá ti kéde ọmọ fanabi inú ẹ̀ máa dùn ni kódà tó máa gbọ́ ọmọ wa bá gan ọmọ òkókó ìlú àná ànábì àgbà tọwọ́ tẹsẹ̀ àgbà pẹ̀lú ọ̀yàyà aṣàdúrà sí bó ṣe yẹ ká máa ṣe lélẹ́yìí tó bá sọ fún wa pé àwa bímọ ká sọ pé ah alihamdulilah alihamdulilah wọlọ mo dúpẹ́ o kódà tó bá bùkátà kó o ṣe sùjúdù ṣokùrù kó o forí balẹ̀ láàrin títì sáàmù ṣe é níbi tọkọ náà ó ti gbá yẹn bọ́sẹ̀ gbẹ kan bá fóònù yẹn ríngì báyìí wọn ni ah ẹ̀kan gbé ni ìyàwó yín bímọ o alihamdulilah ó kàn lọ́lẹ̀ bẹ́ẹ̀ sírètì lẹ́gbẹ̀ẹ́ títì ló bá forí kan lè fọ́lọ̀ wọn náà àfáà kí ló dé kí lè ń wá ìyàwó ìgbìmọ̀ bímọ náà ni mò ń dúpẹ́ fọ́lọ̀ ọba lé lórí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ntọ́lọ́ ọba fún ẹ̀ gbogbo eléyìí ẹ̀tọ́ ọmọ ni lára ẹ̀tọ́ ọmọ tá a fẹ́ ẹ̀rí tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tó ti dé mi lẹ́yìn náà tọmọ bá wá dé báyẹn a wá ṣe súnà nábì fún tahnik tahnik òun ni ká jẹ dèbí dùn lẹ́nu kó kúnná ẹ̀rí a fi rò papọ̀ mọ́ itọ́ wa a wá fi ọwọ́ ọ̀tún a fi bù jáde pẹ̀lú tó àti èyí tá a ti rún a wá fi sẹ́nu ọmọ wa tó jẹ́ ọmọ kókó yìí eléyìí ni tánàbí máa ń lò àmọ́ àwọn àfáàsì lọ́la yìí pé bá a bá rí dèbí dùn lò a lè lo nǹkan míì nínú nǹkan tó dùn bí oyin a lè lò anabi sallallahu alayhi wa sallam wọn ò ní gbọ́mọ wá bá kó má ṣe tàlíkì yìí fún anabi ọlọ́mọdé fún alẹ́ ni yóò ọgbẹ́lọ́ba wá sí gbà á dẹ̀ ṣe ní tá a sọ yìí fún àwa tọrọ àlùbáríkà fún eléyìí ó jẹ́ nǹkan ìdùnnú ìkíní yìí dùn ó tún jẹ́ nǹkan ìdùnnú ó wá jẹ́ nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ dé ọ̀nà fún ọmọ yìí àwa ṣàdúrà fún àní ń lò gbogbooro àní lo símáǹsì náà ọtí ìṣẹ̀ǹbáyé àní lò àní lò yẹn àní lọ́tàrí àní lọ́tàjọsí àní lọ́tí bẹ́ẹ̀ náà lè ní fi gbósì lẹ́nu àníṣe bẹ́ẹ̀ ẹ lè ìmájí nígbà tí yẹn bí mọ kókó tó yẹ pé ní tó kọ́ wá sílẹ̀ àká ìbọn ni pé ah jẹ́ ti ẹ̀ fún gbogbo sílẹ̀ nù bóyá ó máa láìkẹ̀ subhanallah kì í ṣe ẹ̀tọ́ ọmọ ó sì súnmọ́ kó ní irun pa lára ọmọ tó bá ilé láìkẹ̀ yóò mọ láìkẹ̀ lọ náà ni eléyìí sì súnmọ́ ànábì ọlọ́run ní tá a máa ń ṣe òun nìyí ká jẹ nǹkan tó dùn lẹ́nu ká dẹ̀ fi sí lẹ́nu gẹ́gẹ́ bí èso dèbídùn lẹ́yìn náà ọmọ tọ́lọ̀ bá wá jogún fún wa ìgbà míì ìwọ bàbá lè pupa kọmọ dúdú ìgbà míì ó lè dúdú kọmọ pupa ìgbà míì imú tiẹ̀ lè rí sọ̀nsọ̀ bí imú lárúbáwá ọmọ ní imú tiẹ̀ lè pẹlẹbẹ bí mú àwọn ará òdúdú àwọn Yorùbá ah! mọ kórìíra ọmọ yẹn ayé kórìíra ọmọ ẹni orí ẹ̀ṣọ́ ató báyìí etí ẹ̀ṣọ́ akéré báyìí ẹ̀kẹ́ ẹ̀ṣọ́ arí jíjìn báyìí má ṣe bẹ́ẹ̀ torí pé lẹ́yìn yóò bí ìrẹ̀wẹ̀sì ọkàn sí ẹ lórí ẹ̀mí gẹ́gẹ́ bí bàbá tó bá dẹ̀ ti lè bí sílẹ̀ ní àá tí o bá ti lè sífẹ̀ẹ́ o ò ní lè náwó lé lórí o ò ní lè ṣe ìtọ́jú ẹ̀ dáadáa tó yẹ pé tọ́lọ́wọ́ bá fún ẹ orí rẹ tóbi wọn lé ah alhamdulillah tọ́lọ́wọ́ bá fún mi lé ah ọmọ lálọ́mọ yìí ọmọ alálùbáríkà yìí bẹ́ẹ̀ lórí ẹ̀ orí ìmọ̀ orí hadith orí sunna orí ẹnjìnírìn wàá dúnra ẹ nínú ṣùgbọ́n gbà tí wọ́n tẹ́ jẹ́ bàbá gangan fúnra rẹ̀ gan o ti kó bọ́mọ yìí náà ah. orí ẹ̀ṣin wa tóbi báyìí apá ẹ̀ṣin wa pínrín báyìí ṣé ìyá rẹ ló dá bẹ́ẹ̀ ni àbí tó náà máa fún ọ àìṣe bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ rárá á dunú forí ọlọ́run mélòó mélòó lẹ́ni tó rẹwà tí ó sàn ó rẹwà lóòótọ́ kò obìnrin ni ó rẹwà ṣùgbọ́n ti jìn bí jọlọ́ọ̀fù tó já sínú omi. tó gbé pọ̀ jù lọ mélòó mélòó lọkùnrin náà nìyí tóun náà àà ó wà á ń sọ̀mù gan ṣùgbọ́n náà nǹkan kò sánmọ́nà ó kàn ní à ah, ojú ẹ̀sìn àtútù o ojú ẹ̀sìn àdá o ṣùgbọ́n àà àjìgìjàgà ni ẹni tí tọrọ ọmọ ni so ẹnìkan rẹwà ẹnìkan rẹwà kí ló ń pè ẹwà nìsbí ni. nisbi ó wà relative ìtú wọn pè lẹ́wà tó fẹ́ kúlé lórí wàrẹ́ nìkan adẹ́pòṣe tó lọ́dọ̀ títí ẹ̀ kò jọ kankan ṣùgbọ́n lẹ́yìn orí tọ́lọ́wọ́n bá fún ọ ni ọmọ rẹ ni tọ́lọ́wọ́n fún ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ má ra lébùn kankan lára ẹ̀ má kórira ẹ̀dá rẹ̀ bọ́lọ́wọ́n bá ṣe dá má ṣe bẹ́ẹ̀ eléyìí nínú ẹ̀kọ́ ni àwọn kan tá à ń sọ fún wa yìí ó pàtàkì púpọ̀ wàláyé ó pàtàkì òbí mi wọ̀ sọ́ra pé tọ́mọ gan fi dàgbà gan kò rí kíní ìgbé kúrò lórí ẹ̀mí ẹ̀ látara yìí pé níjọ́ tó tí wọ́n ti bí gbàrà tó ti kó sọ ah onílé ìjà ọgbẹ́ ẹ̀ṣọ́ àgùn báyìí ọgbẹ́ ẹ̀ṣẹ̀ pẹlẹbẹ bí ọgọ́ àwọn kíní kan eléyìí ó bí rẹ̀wẹ̀sì ọkàn sí lórí ẹ̀mí títí tọ́mọ yìí fi dàgbà kò rí gbé kúrò lórí ẹ̀mí eléyìí ò bójúmu lẹ́yìn náà nínú ẹ̀tọ́ ọmọ wa tó nígbà lọ́wọ́ wa ká fún òun náà ni ká sọ ọ́ lórúkọ ká fún un ní orúkọ ìsọ ọmọ lórúkọ ẹ̀sìn ìsìláàmù ó mú wá ní ọ̀nà tó gbárọ̀ wá lọ́rùn tó bá wù wá a lè ti sọmọ wa lórúkọ síwájú ká tó fẹ́ ya rẹ̀ gan-an dípò pàtì ẹ̀ bímọ tó bá wù wá a lè fi máa jẹ́ orúkọ ọmọ wa nígbà tí ìyá rẹ̀ ti wọlé tó bá wù wá ìgbà tí ìyá rẹ̀ ti wà nínú oyún ká ti máa jẹ tó bá sì wà náà sì nìyí nígbà tá a bá bi gbàrà ká fún lórúkọ tó bá sì wà a lè sọ díjọ́ keje ká fún lórúkọ kò sí ìta àṣírí nínú àwọn eléyìí tí kò ní ìtọ́kasí nínú òfin ọlọ́run anabiwa zakariya aleyhisalatu wasalam ọlọ́ni ya zakariya ìwọ zakariya inna nubashiruka biqulamin ismuhu yahya àwọn fún ẹ nírò pé á jogún ọmọ fún ọ ọmọ ọkùnrin tí ó sì máa jẹ́ yahya ìró sì ni ìyàwó Zakariya ò tí ì lóyún dépò pé wọ́n bí ọlọ́sìn ìran Jibril kó wá fún nírò ni á fún ẹ lọ́mọ o ọmọ yóò sì mọ jẹ́ kí ni Yahya jama inú àkùrán ló wà. ìyá wa Maryam alayhi salatu wa tí ìyá rẹ̀ bí níjọ́ náà òun náà ló ti gba orúkọ ẹ̀rí oníwà ẹni ìníwà dọ̀átùwà ọ̀nsà mo bí odobìnrin wà ìní sàmẹ́tùwà mọ́ríyàmù mo sọ ní kíni mọ́ríyàmù. nínú sọ́ọ̀tù sọ́ọ̀f anábìwá muhammad sallallahu alayhi wa sallam orúkọ rẹ̀ ó ṣíwájú ànábìdé anábìwá isa táǹtò ní jésù alayhi salatu wa salam ó ní yá bani israẹli ẹ̀yọ́ ọmọ israẹli inni rasulullah ilaykum èmi jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba sí yín musaddiqan lima bayna yadayya mina tawrat tó sì dásí pé ó ń fi yín nílẹ̀ lódodo ní ti ń bẹ síwájú mi tawra ọmọ bá ṣe rọ́bì rọ̀sùlù yá tí mi ń bá di ismuhu ahmad mo sì jẹ́ ẹni tí ó mọ̀ fún yín ní ròdùnú nípa ànábì kan tí ó wà lẹ́yìn mi orúkọ rẹ̀ ní ahmad anabi wo ló ń sọ muhammad sallallahu alaihi wa sallam ẹ wo gáàpù tó wà láàrin muhammad àti isa ẹ rí i pé muhammad gbọ́n ti dìlẹ̀ ayé gan-an torúkọ ẹ ti ṣíwájú ẹ̀ dìlẹ̀ ayé nínú sahih muslim anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní oliftu fi laylatil bariha wọ́n bímọ fún mi ní òru alẹ́ àná arábìn sọ̀rọ̀ yìí ní àṣùbà ó ní wàsàmẹ́tùhù bí ismi abi ibrahim mo lè sọ ọmọ yìí ní orúkọ bàbá mi Ibrahim anabi sallallahu alayhi wa sallam onílé gulami shaitan waljari ya shati onílé oní kullu gulami murtahan bi haqiqatihi gbogbo ọmọ tá a bá bí afidógò ni pẹ̀lú ẹni tá a pa fún tusba ayé masabihi wa yóò lakun rasu wa isamma a lórúkọ ndọ́kejì so kí wàá ní wàhálà so ẹ̀tọ́ tó fún ọmọ ẹ̀ oní kò bu lórúkọ kó o fún lórúkọ so ìfún lórúkọ ó ti lè wá kó o ti máa jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ yẹ ìgbà tí ń bẹ ní oyún lẹ́yìn tó fẹ́ tán ìgbà tó bí gbàrà ṣùgbọ́n yẹn máa ń wo àwùjọ tí yẹn bá wà irú àwùjọ wa nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ kan wà tá a ní tó bá yẹ pé tọ̀ ọmọ tí a bí lé ní tá a retí kó dijọ́ keje ká tó fún lóko tá a bá lè ṣe sùúrù àti faradà rẹ̀ ni kò bá dà ṣùgbọ́n ọgbà ohun tó bá wà ó mọ̀ bu lórúkọ tá a sì ah, ìyá tó fúlù ẹlẹ́mọ̀ wa ìyá pọ̀npọ̀n ah, ìyá abánigbé forúkọ pamọ́ wọ́n máa ń fún láwọn orúkọ àwọn oríkì tí ò bá mu tí ò lẹ́sẹ̀ lẹ̀ tó máa wá rí bẹ́ẹ̀ èyí tó fi ń dáa jù fún wa òun náà ni ká fọmọ wa lórúkọ ó kéré jù nígbà tá a bá ti di gbàrà bí ìbá ṣe pé ní tó ṣe wá ló ṣe wá lórí pé àmọ́ wá fa àkàn tí màá gbórúkọ ọmọ jáde àfáànù wa ni orúkọ ọmọ náà ti ya sàmínà ha sàmínà wú no ha náà ó sọ wọn ní sọ wú sàmínà ha orúkọ ọmọ yẹn ti yá o. wọ́n á ní àwọn fẹ́ lọ sí Germany láti lọ gbórúkọ ọmọ yìí wá ẹ wàá o passport wọ́n ń pa irọ́ níjọ́ tí àbírọ́kọ́ dẹ́tà ìsọmọ lórúkọ wọ́n tún parọ́ bóò ní róòsì nínú ọmọ. sọ àwọn nǹkan yà gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa ká fáwọn ọmọ wa lórúkọ tó dáa nínú àwọn orúkọ tó dáa tá a lè fọmọ òun àwọn orúkọ ọlọ́run bíi abdullah abdulrahman abdulrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ahabul asma ilallah abdullah wa abdulrahman àwọn orúkọ nínú àwọn orúkọ tó fi ń rẹwà tọ́nà nífẹ̀ẹ́ sí jù tí a máa sọ ma bíi abdullah abdulrahman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ náà. ìṣesí àwọn ẹni ìṣíwájú àwọn ẹni rè wọ́n ní pé wọ́n á tún máa wo orúkọ àwọn asalihin àwọn ẹni rè tó ti lọ tọ́lọ́wọ́n bá ti sọ pé àwọn ẹni wọ̀nyí ẹni àjẹ́nà ni wọ́n ẹni ìkẹ́ wọ́n ẹni ìjẹ wọ́n wọ́n máa ń wo orúkọ wọn wọ́n máa ń sọ ọmọ wọn ilé wa nínú Sahih Muslim nígbà tí wọ́n bá anábì sísan pé ah Haruna Mariam tó jẹ́ ìyá anábì wa Isa àbí alayhi salatu wa salam tó jẹ́ Haruna tó jẹ́ ọmọ ìyá fún anábì wa Musa kí ló wá dé tọ́lá fún wa pé. Maryam ní yá ukhta Haruna ìwọ ọmọ ìyá Haruna tó sì dájú pé láàrin Haruna àti Maryam gbọ̀nàgbọ̀nà àsìkò ló wà láàrin wọn hundred years hundreds of years ló wà láàrin wọn kí ló dé kí ló anábì sọ anábì sallallahu alaihi wasallam ní ẹ̀ẹ́dáwọn ẹni ìṣíwájú yusammuna abna'ahum bí asmail awuliya wa salihin àwọn ẹni ṣíwájú máa ń sọ àwọn ọmọ wọn lórúkọ àwọn ẹni rẹ àwọn èèyàn dáadáa àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ òdodo nítorí fàánù tó ló wá rí bẹ́ẹ̀ báwa náà bá sọ àwọn ọmọ lórúkọ ilé láti kẹsàn-án ròde ká fún ọmọ wa lórúkọ ẹ̀sìn orúkọ ẹni rẹ tí ó mọ̀ jẹ́ tabaruk tafawul fọmọ yìí àmọ́ tara rẹ̀ wàlúbáràkà fọmọ wa eléyìí pàtàkì a lè mú orúkọ àwọn sọ̀hábà lọ bẹ́ẹ̀ kìí ṣe nínú àwọn kìí ṣe nínú ìlànà àwọn ẹni ṣíwájú bẹ́ẹ̀ ni kìí ṣe nínú ẹ̀kọ́ táàpọ̀ ọmọ wa káwa wo orúkọ àwọn kèfèrí káwa bu ọmọ wa lórúkọ ọmọ ẹ Bush George Bush kí lórúkọ ọmọ rẹ Clinton kí lórúkọ ọmọ rẹ Ṣàngódàrè. kí ló kọ́ ọmọ rẹ ògùn dínà eléyìí ò bójú mu àbógun dí yìí kò bójú mu bó ṣe wọlé kó mọ ayé sọ àwọn ọmọ wọn lórúkọ àwọn kèfèrí á sọ wọn lórúkọ mùsùlùmí ẹ̀tọ́ tí wọ́n nígbà lọ́wọ́ wa ni gbogbo ọmọ sì ni yóò sì bùkátà United Nations ó wà ń gbogbo ọmọ ló gbọ́dọ̀ lórúkọ àti sọ fún ara rẹ pé àwọn ọ̀rọ̀ tí wọn kà wá títí yé ọ̀rọ̀ tí wọn kò kà wá ẹni tó kà wá oníkílẹ̀ náà sọ kílẹ̀ ànábì sọ torí ọlọ́wọ́ òun ló mọ tó wúlò fún wa so ọmọ yìí á fún lórúkọ tó rẹwà á fún lórúkọ tó dáa torí àsìkò tó wúlò bá wà á dàgbà kò ní láìpẹ́ ẹ bá ṣe wá sí níbi ìkómọ tẹ bá ń sọ àwọn orúkọ tí ò dá kéèyàn sọmọ ẹ bá wá ń kà á aládé bákan náà nínú ẹ oníbi Babátúndé ah ẹ bá dé ah àbá tó yẹ pé òun gan fúnra ẹ gan Babátúndé ni àṣìṣe orúkọ tó sọ ni Babátúndé àbíyàbọ̀ bàbá òun ló dé mo ní ti ń bọ̀ gbàgbẹ́ tí ò dáa ni pé bàbá kan tó kú òun ló padà wá bẹ́ẹ̀ náà ni Yétúndé àbíyàbọ̀ ìyá tó kú bóyá ìyá àbí ìyá ìyá tó kú wọn á bímọ lẹ́yìn ìgbà náà wọn á sọmọ náà níyàbọ̀ eléyìí ò bójú mu tí wọ́n tó bá ti sọmọ rẹ ní Babátúndé lọ dandandandan gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ o gbọ́dọ̀ chíńjì ẹ̀ torí pé orúkọ tá a bá sọmọ ìmọ̀ ru ọmọ anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ṣe wọ́n fẹ́ ṣe fatima maka fadébí òdèbíyà àwọn kèfèrí wá rán ẹnìkan wá àwọn kèfèrí Mákà pé ẹ lọ sọ fún wọn kí wọ́n padà o kò sáàyè fún wọn o bẹ́ẹ̀ ni ẹ ṣe mọ̀ báyìí anábì sí anábì ọ̀gbà tó wá dé anábì ní kí lórúkọ rẹ olóko olóko òun ni sahal anábì ní sahulallah àwọn ní sahalallahu amrana ọlọ́run ọba ìtumọ̀ eh, sahal ìrọ̀rùn anábì ní ah ọlọ́run fi rọrùn sí àlámọ̀rí wa ọlọ́run sì fi rọrùn sí ẹ̀rí tó orúkọ ẹni a máa ru ẹni a máa ru ẹni ẹ máa wo gbogbo orúkọ tí èèyàn bá ń jẹ́ ẹ̀ẹ́rìn ẹnu pẹ̀ lára èèyàn gbogbo orúkọ tí èèyàn bá ń jẹ́ pẹ̀ lára èèyàn. yálà orúkọ tí wọ́n fún wa bí àbísọ ni àbí kíníkan ni. yóò ní irú palára èèyàn wọ́n ní ah ẹ̀ máa fáwọn tó ń bọ̀ ń ti rẹ̀ sí pé ọ̀jẹ̀ ń bẹ̀ tiẹ̀ lẹ́wọ̀tọ̀ yóò ṣeré pẹ̀lú ẹ̀ ẹ̀ ọ̀n ní àjíkìjága ni ẹ̀ sì wọ́n ní gan jíkìjága náà ni ẹ wo wọ́n ní agbèrò ẹ̀ ní lágbèrò agboro fa agbèrò ni wọ́n ní lọ sílé ìwé kan lágbèrò so iṣẹ́ tóníkálùkù ó ṣe ìwà tóníkálùkù ó wò orúkọ ẹni a máa ń ru ẹni so àwọn orúkọ tó dáa ká sọ ọmọ wa ó pàtàkì ó pàtàkì gan tá a sì pè é sí nígbàdá nínú wa nígbà lọ́wọ́ wa ni bákan náà ẹ̀sìn Islam tún fẹ́ kì í ṣọ̀ràn ká wa ká fún ní lákọ́bù orúkọ ìnagijẹ tó dáa bíi. kí ló kọ ọmọ rẹ lẹ́yìn tá a ti sọ lórúkọ pé abdullah kátó àpè ní abu abulbarakat abulfadli abu kìnìkan abẹ́bẹ́ yẹn tá a ti sọ ní aisha àtọ́ àsọ ní umul khair umul hasanat umul islam kò sí láburú bẹ́ẹ̀ tó ti a lè sọ àwọn aláwọn orúkọ yìí gbogbo ẹ̀ náà ẹ̀yìn náà ni tó sì yé ká sì ṣọ́ra ká máa ń lo àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ tó ń pè ní hadith tí ò lálàáfíà láti lè fi sọ wọn lókọ̀ hadith kan sọ pé khairul asma ma humid wa ma ubid àwọn orúkọ tó dáa jù tí wọ́n fi sọmọ òun ni ma humid lè tó níbi hamdu nínú bíi ahmed hamid. Mahmud Muhammad àwọn ọmọ ubik abẹ́ ìta fi jẹ́ ẹrú sí fọlọ́ abdu abdu abdu abdu abdu àdísì yóò lálàáfíà bí tífáfì ulama kò lálàáfíà bákan náà kò sí àdísì kan tó fẹ́lẹ̀ yìí pé kíyàn sọmọ ẹ̀ ní Muhammad olóore kò sáàdìsì kan bẹ́ẹ̀ kódà kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ gan láyé àwọn sábà èmi ò mọ sàábé kan tó rúkọ ẹ jẹ́ Muhammad ní ìmọ̀ pẹ̀lú báyìí pọ̀ tó ntí torúkọ ẹ jẹ́ Muhammad èmi ò mọ sàábé náà ó súnmọ́ kó wà bọ̀tì kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láyé àwọn sọ̀hábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ a lè sọ́rúkọ ẹ̀ ká sọmọ wa àbí ká mọ́rúkọ ẹ̀ ká sọmọ wa bíi muhammad bíi ahmed a lè fi sọmọ wa bíi hashir a lè fi sọmọ wa kó ṣùgbọ́n ìta gbọ́dọ̀ ṣe òun ni ká lo orúkọ kúníyà rẹ̀ ìnagijẹ abani alayhi salaam ni tasamu bi ismi wàlẹ́ tẹ̀tẹ́nu bí kò ní yẹtì ẹ lè sọmọ ní orúkọ mi títí ṣùgbọ́n ẹ má sọmọ ní kò níyà mi. abdulkasim abdulkasim ìrẹsì pé eléyìí ti rẹ̀ nílẹ̀ sàádé kan ò jẹ́ abdulkasim ìkan náà àwọn Yahudi ó ń bẹ́ẹ̀ bu ni o abdulkasim abdulkasim. Ah, alábísẹ́mi ló ń bá ariwo kọ̀ tiẹ̀ kọ̀ tiẹ̀ kọ̀ mo ń bá rí ẹni tó dẹ̀ ń bá rí lànàbí gbẹ̀rẹ̀ lànàbí wa sọ̀rọ̀ yẹn ààyè ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí tó dé pé èdè ìgbà ààrẹ rẹ kọ̀ọ̀kan lára ẹ̀ àwọn tá a mú fẹ́ kó dá sí pé tí bàbá wa bá ti kú àbí ìyá wa kú bàbá wa ń jẹ́ ẹ bá ń wórúkọ yẹlẹ yorùbá kan. bí bàbá wa ń jẹ́ bí àrẹ̀mú gẹ́gẹ́ bí oríkì ìyá wa àjíkẹ́ ó wá wù ẹ́ kó sọ ọmọ rẹ ọ̀rọ̀lọ́kùnrin ní orúkọ bàbá rẹ ó àtúntò àpòkẹ́ dé orúkọ bàbá mi wàá ṣọ́ra àìjẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ ná bàbá rẹ àbúrò Aisha bí àpẹẹrẹ wọ́n fẹ́ sọ ọmọ rẹ náà ní Aisha ìyá rẹ sì ti papòdà wọ́n ní o sọ láti lè fi máa rántí ìyá rẹ because ah mo kí n máa wo kí n máa rí ìyá mi tó bá wá rí nà ìyá o ìjẹ́sìn so eléyìí ká ti yẹn a lè sọ orúkọ tí ìyá wa ń a wa kò sábúrú ṣùgbọ́n tí wọ́n sábà máa ń wáyé láwùjọ wa oníkẹ́lẹ́mi kó wò pé àtàrà àfẹ́ tó ní sí yàyà rẹ̀ àbí bàbá rẹ̀ àbí bàbá bàbá rẹ̀ àwa fẹ́ dá orúkọ bàbá ọmọ nínú Ìlọrin orúkọ tó ti ń jẹ́ wọn ò ní forúkọ yẹn pẹ̀lú mi olórúkọ ńlá ìdúró mọ̀ sùnmẹ́nu àbí àfà bí ọba jẹ́ Muhammad Ah ni Muhammad ah, ah, orúkọ bá ní ìpọ̀ ọba yẹn tí mo ń pè nìyí tó kọ́ pé mi gbọ́dọ̀ ná Muhammad tó bá ti ná Muhammad mo ná ọba sùrùrí yẹn ò mú dáadáa so ní ṣókí orúkọ tó dáa ká sọ àwọn wa nínú ẹ̀tọ́ tí wọ́n nígbà lọ́wọ́ wa ni títí yẹ bákan náà àwọn ọmọ wa wọ́n nídìí ìdáàbòbò ìṣọ́ ká gbé wọn tọ̀dọ̀ ọlọ́run ọba lọ ká gbé wọn sá jìnnà kúrò lọ níbi ìlànà ṣètọ́n gbogbo ilé ìta àti sọ yìí náà látànà láwọn ọ̀nà táwọn fi ń dáàbòbò wọn náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam a máa wá ìṣọlọsọdọ ọlọ́run kúrò níbi aburú ṣètọ́n lórí àwọn ọmọ ọmọ rẹ̀. Hasan àti Hussein kò sí bá mẹ́rin bó ṣe wulẹ̀ kó dàgbà tó ọmọ rẹ̀ náà ni bó ṣe wulẹ̀ kó dàgbà tó ọmọ rẹ̀ náà ni tọ́mọ rẹ̀ bá pé fifty years ọmọ rẹ̀ náà ni kókó seventy ọmọ rẹ̀ náà ni so òbí nínú ẹ̀tọ́ tọ́mọ wa nígbà lọ́wọ́ wa ká dáàbò bò wọ́n nínú táwọn náà kọ́ wa a mọ̀ sọ pé a'udhu bi kalimati llahi tamma min ní sáré ma khalaq ìkan nìyẹn a'udhu bi kalimati llahi tammati min kulli ayni lamma ẹ̀mí min kulli shaytanin hamma wa min kulli ayni lamma a'udhu bi kalimati llahi tammati min kulli shaytanin hamma wa min kulli ayni lamma. kódà kọ́ ọmọ wa kó jẹ́ forty years tó bá ti wá kí ẹ ń lé ọmọ rẹ náà ni sífìlà rẹ bọ́ọ̀lì lórí àdúgbò fọwọ́ kan báyìí kó o lè ṣàdúrà fún ọmọ rẹ náà ni kámọ́tì wá sọ àwọn wa kéékèèké tó sì ń bẹ lábẹ́ wa. anábì àmọ́ sọ àdúrà yìí fún àwọn ọmọ ọmọ rẹ̀ Hasan àti Hussein. àrùn bí kẹ́lí èyí sì kú mọ́ bí kẹ́lí mọ́tì lọ. mo ń gbẹ̀yìn méjèèjì mo ń gbẹ̀yìn sábẹ́ ìdáàbòbò ọlọ́run. min kulli shaytanin hamma wa min kulli ayni lamma kúrò ní gbogbo ṣètọ́ni hàmà tó fẹ́ fara nìyàn ọ̀mìnkúnlẹ̀ àìnílámà àti kúrò níbi gbogbo àwọn ojú ojúkojú àìnílámà hmm. ojúbú tó bá ti wo nǹkan báyìí tó bá yẹ pé pómi ṣe ń bẹ nínú kọ́ọ̀pù yìí tójúbú bá wo báyìí kọ́ọ̀pù lè fọ́ eléyìí ṣe dáhùn hakíkọ ni anabi ní alẹ́ àyẹ́nu hakọ anabi ní ẹ̀rọ ojú bú ẹ̀rí òdodo ni kìí ṣe àfọ̀pínná ní máa ṣẹlẹ̀ olùpàá àwọn yẹn pé ẹ̀wò ah, ẹ̀wò márùn àtọ́lọ́ ṣe fún mi ní àá sì pa àwọn yẹn bẹ́ẹ̀ òmùkúndà àwọn tó kù bẹ́ẹ̀ lómi lójú bú ọba gbọmọdé wa ó gbédé ọjà gan ọba kó sọ ọlọ́pàá ah you still am i no still am you still am ó ṣe kò ṣe ten thousand kọ́kọ́ bọ́ lọ́wọ́ ẹ̀ náà wọ́n á lọ jọra kò tún kọlu kìíní gbà <laughs> ń bẹ o wọ́n tó ní kò sí oṣó kò sí àjẹ́ ó ń tara rẹ̀ rẹ́pọ̀ tẹ̀ sí máa rí alhamdulilah <laughs> oṣó ń bẹ àjẹ́ ń bẹ èmèrè ń bẹ. Ṣàngó ń bẹ Ọya ń bẹ ṣùgbọ́n gbogbo wọn pátá wọn ò ní ìnira kan tí wọ́n fọmọ ìdí nìyẹn kan wọn ò sì níran lọ́wọ́ kan tí wọ́n ṣe fún ni illa ma sha Allah àfi tọ́lọ́run bá ti kádàrà yàtọ̀ wà láàrin méjèèjì gbọ́dọ̀ ní kò sóso kò sájẹ ìsọkúsọ ló ń sọ ṣíṣe tọ́nu àbí ṣíṣe ṣe tọ́nu ṣètọ́ni wà kò yé ọ ni ṣètọ́ni ni kò sọ́nà tí ó lè gbà. nínú àwọn àrọ́mọdọ́mọ ṣètọ́n òun náà ní àwọn oṣù àjẹtà ń sọ yìí náà sọ́wọ́n kan bẹ á àwọn ọmọ wa kúrò níbi ète àti ìnira ṣètọ́n á mọ̀ ṣàdúrà fún wọn bó kúlù wà lálàbá mọ̀ ni bí ọmọ rẹ mọ́ra máa ka bó kúlù àwọn oṣù ni wọ́n fọlákì ni kì í ṣe gbogbo ẹni tá à ń rí tó ń rẹ̀yìn tá à ń rí tó ń gbé ọmọ wa òun náà ni ìdùnnú ẹni tó ń rìn yìí ó ti sálẹ̀ kun rẹ̀ wá. tipẹ́tipẹ́ Yorùbá ti máa ń sọ tipẹ́ ẹni tá a ní kó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ìkànnì ìkejì ni pé ẹlòmíì gan fúnra ẹ̀ gan ó lè jẹ́yàn dáadáa láì mọ̀ pé òun gan ó ti ní ṣètọ́ni ti nínú pa láàárọ̀ òun gangan fún rẹ̀ kò túmọ̀ sí pé kìnìyàn lè jẹ́ afahàn dáadáa oníwà dáadáa mùsùlùmí dáadáa tó sì dájú pé ojú ẹ̀ ọlọ́run fi ṣe fìtínà fọmọ ẹgbẹ́ tá a bá bímọ eléyà wá á ikú ewu ọmọ ẹgbẹ́ nìkan ọlọ́run ló mọ iye tó wà ọlọ́run ló mọ iye tó ń tó wọ́ ọmọ yìí so mùsùlùmí àmọ́ dáàbò bọ̀mọ̀ wa lọ́pọ̀lọpọ̀ pé wọ́n bẹ́ẹ̀ ká mọ̀ ẹgẹ́ bí iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá a máa ṣe rìsáàsì délé wa pé ó yá ẹ̀yà ẹ̀ mọ́ àgbọ̀ kí á lè mọ́ ṣàdúrà fún yín ah, àdúrà á lè mọ́ ṣàdúrà fún mi. kò mú kò bá làákàyè mi kò bá làákàyè mi bẹ́ẹ̀ ká àwọn ọmọ ẹ̀ ti mọ̀ pé ókè bá ti pọ̀ báyìí ju báyìí kódà látara ẹ̀gàn wọn á padà kọ́ nǹkan tá à ń kà fún wọn nínú àwọn ọ̀nà tá a tún mọ́ ń gbà sádi tá a mọ́ ń gbà dágbà wọn wọ́n wá anábìwá muhammad sasani sọ ibùkún ní sọyìn muslim oní ìdàkẹ́nà jẹ́nu xulẹ́yìn tó bá ti di ìgbà tí oòrùn ti fẹ́ wọ̀ ó láwọn ọmọ yín ẹ kó wọn pamọ́ ẹ kó wọn sílé ẹ kó wọn sílé àmọ́ kéékèèké ẹ kó wọn sílé torí pé ṣàìtọ́ọ̀nù ó ní ọfà tí máa fi ń fà tí máa ń fà tí sì máa mú àwọn tọ́lọ̀ máa ní yóò mú tó bá tí àsìkò díẹ̀ bá ti wá lọ àlejò kan jáde nígbà náà tó túmọ̀ sí pé ká má máa jẹ́ kí oòrùn kó máa wọ̀ báwọn ọmọ wa níta a sọ fúnra wa lánàá wípé ká tó bímọ òun láti máa fọmọ lẹ́tọ̀ọ́ ó bẹ̀rẹ̀ lórí ìdúródédé ọkọ àtìyàwó tán pe tán fẹ́ pe tó ọmọ yìí ìwọ ìyàwó ìwọ ìyá tó bímọ ó wá lọ pàtí látàárọ̀ ó sì pọnmọ sẹ́yìn ó wá ń bọ̀ wá lágo mẹ́wàá rárá kò bẹ́ẹ̀ kọ́ mu bẹ́ẹ̀ gbogbo délẹ̀kẹ́ máa ṣe kó tó yẹ kó òun wọ̀ yìí ẹ káwọn ọmọ máa wà nínú ilé ẹ̀kọ́ àdábì lélẹ́yìí o àmọ́ pé báyìí pé dókítà kan ló bá sọ fún wa a gbogbo ọmọ kéékèèké kọ́ máa wà àyẹ ah, ah, jibril ló sọ yìí ìwé ìjọba ẹ pé bá àwọn aládàbí sọ kò ní jókòó lọ́kàn wa dáadáa kò dẹ̀ tó fàájú pé ìgbàgbọ́ tí náà ni so a mọ̀ sáde ọmọ wa a mọ̀ dáàbòbò wọn a mọ̀ wọn a mọ̀ kódà lóru gan tó bá jí gbà ibi ká sùn sí ṣe rúkìá fún nǹkan kan wà tá a koruba ti yamba to ya wu ori ka to se erukia fun ya koruba naa yi eme n se erukia lati le fi wa idabugbo fun ya koruba si ni koruba to ba to pe nweda kun ero ka omi e fun mi ara ọmọ ọrịa to sun bọọlị kasuwa tuul fatih n to ba m ọkụ ka o fi ndabugbo wọn ni ya má fojú kéré ẹ o ntànàbí tó kọ́ wa láwọn ẹ̀kọ́ lélẹ́yìí o eléyìí ni tó ń bẹ nínú ìlànà tọ́lọ́hún ṣùgbọ́n gbogbo kébé èwo tún ni gbogbo àwọn ẹni tí wọ́n máa ń sọ́sọ́ mọ nídìí wọ́n ní kó mọ lérìn mọ́là tó dá sí pé ọlọ́run ló mọ iye ọdún tóun náà rákù yóò wá lóun ta kébékébé ah, ah, àwọn iye orin tẹ́bẹ́tì fi sí láàrin oṣù méjì ó máa rìn dáadáa ni wallahi tẹ́lẹ̀ yóò rìn dáadáa ni wo ṣe fi sọ́wọ́ kó wá tà dáadáa kárí bó ṣe máa tà dáadáa. wọn kò wọn kò jọra wọn tó wáyé pé oògùn nísìnyí ni a sì mọ̀ pé òkè oògùn náà lò fún kí ni tó fi oògùn sọmọ lọ́wọ́ ọlọ́mọ yẹn yóò fi ni kí ni ìbáṣepọ̀ tó wà lánàá yẹn nígbà tí wọ́n gbóúnjẹ sí wọn níwájú wọ́n jẹ o tó bá jẹ o ní yóò sùn mọ́tò bá jẹ o yò á kò ní ìbáṣepọ̀ má tẹ kọ́kọ́ jẹ lọ́bí má tiẹ̀ nílò kò sí ìbáṣepọ̀ láàrin báńgùsì àwọn kan wọ̀nyí ó ń àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ó yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí fúnra rẹ̀ náà ló lọ fọ́ ẹ̀ ra ṣìgìrì wáyé fáwọn ọmọ ẹ̀ tó ní gbogbo lè yà nídìí ẹ̀ a ní díẹ̀ solutions ó wà nẹ́sì islam tó pọ̀ nílùú afẹ́ka nínú ẹ̀ soníṣókí á dáàbòbò àwọn ọmọ wa ká sì mọ́ kọjá àlà lórí ìdáàbòbò wọn débi wípé àwọn tọ́lọ́wọ́n bò wò lábọ̀ wọn lọ́rùn nínú àwọn àfikàrù àwọn òbí láàmú wa bá wọn ṣe ó fẹ́ sùn nísìnyí ẹ̀ẹ́d spika làwọn máa mú tí wàá yà ṣé wọn ló fẹ́ sùn ní àbọ̀ mọ́ èmi ò tí ì sùn mọ́ mi ló fẹ́ sùn mò ń kà á fún yín hmm, bídíà nìyẹn tanatu ni anabi ni iyakun wa tanatu ẹ jìnà sí ìkọjá là nínú ẹ̀sìn wo ló fẹ́ wọlé àbí ọmọ rẹ ọmọ rẹ ló fẹ́ jẹun ọmọ rẹ fẹ́ jẹun ó fẹ́ múyàn ó wá rí pọ́nmọ́ yìí kéré kò lè sọ bisimilá ó wá ń bá sọ bisimilá bìdí àtúnjẹ dídà bídí àlẹ́lẹ́ kò sí èmi àbámọ́ sí ẹ̀sìn yóò wá sọ alihamdulilah hànà àti aramkala ẹ̀ ìbúkọ̀ bá aláka yìí mu rárá ìwọ ni ó máa ṣe àwọn nǹkan tó o bá ń ṣe ọmọ rẹ ó dàgbà mọ́ yóò mọ̀ ẹ́ lára nti soníṣókí ká dáàbò bo àwọn ọmọ wa ká ṣọ́ wọn ká dáàbò bo ó pàtàkì ó pàtàkì gan lẹ́yìn náà nínú ẹ̀tọ́ tá a fún àwọn ọmọ wa ó ní pé tó bá di ọjọ́ keje ká ṣe àkíkọ̀ wọn ká pẹ̀ẹ́ran fún wọn tó bá yẹ pọ́kùnrin ló bá bí wà pẹ̀ẹ́ran méjì bó sì jẹ́ kùnrin bó jẹ́ obìnrin ni wà pẹ̀yọ kan ká má mọ ọwọ́ kékeré mú tí ò bá ságbára rárá kò sówó ọlọ́run ní kí gbogbo ẹ̀ kó kanlẹ̀ ká filẹ̀ ṣùgbọ́n tó bá wà kápẹ́ náà kódà bí o bá tiẹ̀ ní yọ sẹ̀mú ìrẹsì àmàlà kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kápẹ́ náà yẹn fọmọ ó lóore nínú púpọ̀ àfi ń dáàbò àwọn ọmọ yìí ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam oníkulù murtahan bi aqiqatihi gbogbo ọmọ tá a bá bí pátá ọmọ yìí àfi dógò ni pẹ̀lú àkíkọ rẹ̀ ìyẹn nira tá a pa fún un àwọn afáwọn aṣáláyé pé ẹ̀rẹ̀tìhánu yìí báyìí ìfidógò yìí kí ni túmọ̀ ẹ̀ adínà àwọn onímọ̀ tó ń ṣàlàyé ẹgẹ́ bí Muhammad bin abal yìí pé rahimahullah ọmọ yìí yóò lè ṣìpẹ̀ bàbá rẹ̀ àbí bàbá náà lè ṣìpẹ̀ ọmọ adínà tó ní ọmọ yìí yóò ní ìdáàbòbò kúrò níbi fìtínà ṣèitọ́n ìfarani ṣèitọ́n ṣèitọ́n ò ní lè farani inú tíra fa Ibn Qayyim al-Jawziyya rahimahullah tó fàtí mọ́lòd ìgbà àgbẹ̀dọ́ sí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àkíkọ̀ pé ọlọ́mọ kan ọlọ́níwà ń palẹ̀ ìwà ilé gan wọn lọ bá alimọ́ muhammad bin abal abikan náà wọn mímọ́ pé ah ọmọ yìí ni báyìí báyìí báyìí báyìí ni kí wọ́n béèrè wọ́n ní ṣe pa kíkọ̀ fún kékeré wọn láwọn ò pa wọ́n ní ẹ lọ pa fún wọ́n ọlọ́run tó gbófin kalẹ̀ tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwa fojú kéré ẹ̀ láì mọ̀ pé ń máa ń ní irun pa lórí ọmọ ẹ̀tọ́ ọmọ sí ni. ẹ ọmọ mùsùlùmí níjọ́ keje tá a fẹ́ pẹran fún kíláàsì àfààní orí ẹ̀ àbí ẹ lè rí ọmọ kan tó jẹ́ ọmọ mùsùlùmí kó ní dàda lórí dàda kó wà lórí lọ́jọ́kò wáyé gbówà sí ayé wà lẹ́yìn <laughs> so ẹ lè rí ọmọ mùsùlùmí kó ń dàda lórí torí pé kò lè jọra wọn láti bo síbo ṣùgbọ́n tí yóò bá ti sí àkíyèsí tí yóò sí lànà ọ̀tọ̀ lọ́wọ́n ọba tá a fi gbọ́mọ lò ọmọ òní tó ju dàda lórí lọ. so àkíkọ̀ ó pàtàkì ó pàtàkì gidi gan nínú àwọn ètò tá a fọmọ ni wọ́n sọ pé ẹ kò sí nínú òfin United Nations kí ló kàn ẹ́ pẹ̀lú United Nations òfin ọlọ́run balẹ̀ lé bí òfin nínú títí wọn bẹ náà Kùránì àbí wọn bẹ nínú òfin ẹ̀sìn Islam anábì sọ̀rọ̀ dídì sọ̀rọ̀ lórí ẹ̀ ni ọlọ́sìn ni máa atakum ar-rasul fakhudhuhu wa ma nahakum anhu fantahu dáná gba fún ilé ẹ̀dì mú ntọ́ba lè sá kúrò ẹ̀jùlẹ̀. bákan náà nínú ẹ̀tọ́ tí àwọn ọmọ wa tí wọ́n nígbà lọ́wọ́ wa àwọn ọmọ yìí á kọ́ wọn ní ẹ̀kọ́ talkiyama àtẹ̀kọ́ tilé ayé a gbọ́dọ̀ fi méjèèjì dùn wọ́n tá a bá wá ń sọ ẹ̀kọ́ tilé ayé tá a kọ́ wọn yẹn ni ẹ̀kọ́ tí àwọn ọmọ yìí tí wọ́n ti ara rẹ̀ jẹ tí wọ́n tara rẹ̀ mu bí a yóò lọ kéwu ó fi lé kéwu tó ń lò parí lékè tó mọ̀ ọkọ́ ọmọ ni pé mo kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀kọ́ kéwú torí iṣẹ́ náà nìyẹn náà kò rẹ̀ pé ládàá tí ó rí mbẹ́ bá nìyẹn rẹ̀ bá dá ó pọ̀ ju tí wọ́n fún lọ. àbí ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ à ń gẹrun fáwọn èèyàn à ń fọṣọ à ń lọṣọ àbí à ń ṣiṣẹ́ à ń kọ́ mẹkáníìkì àbí a sì ń kọ́ òwò ṣíṣe náà ni àbá lọ́léèwé òbí ó gbọ́dọ̀ fi kan nínú àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ fi lé ọmọ lọ pàápàá jùlọ ọmọkùnrin tipẹ́tipẹ́ ọ̀nà bíi mẹ́ta òun làwọn èèyàn ti ń tara ẹ̀ jẹun sọ̀rọ̀ mẹ́tì kanú mẹ́ta yìí kò gbọ́dọ̀ fún wa rù tìjára kan ṣòwò kan ṣiṣẹ́ òwò tìjára sinaa sinaa ni kí wọ́n kọ́ṣẹ́ ziraa kí wọ́n dáko ẹ lọ wo gbogbo gbogbo tọ́mọ ẹ̀dẹ́ nìyẹn jẹ́ látara ẹ̀ kò yẹ lẹ́yìn kan nínú mẹ́ta yìí wọ́n ní a sáfi ṣe ọ̀ wọ́n ṣe ẹ̀kọ́ wà tó ń dárúkọ yunifásitì ó lọ kọ́ṣẹ́ ń ni ó lọ kọ́ṣẹ́ yunifásitì ni ó lọ kọ́ ó ṣe ṣe crimes yunifásitì ó lọ kọ́ ìwà àtàwọn màmá tó àwọn ọmọ ń bẹ́tà jù àwọn tó lọ yunifásitì lọ wọ́n tó lọ rí ibi economics yunifásitì tó bá ti rí ibi fifty million wọ́n ló lè bẹ̀rẹ̀ business fáwọn màmá yẹn ní five thousand wọ́n sọ bí wọ́n ṣe rọ sàn àti gbogbo ẹ̀dùn wọ́n ṣe rán lọ sílé ìwé náà nù kí làwọn kù so ó lọ kọ́ṣẹ́ ni ọmọléèwé à ń kọ́ṣẹ́ ni wọ́n kàn paláró ni à ń kọ́ṣẹ́ láì sí èrè so òbí nínú ẹ̀tọ́ ọmọ wa òun ni ká ká ká pín ẹ̀rí ká ká la ọ̀nà fún un tí ó tara ẹ̀ jẹ́ torí pé ọwọ́ tó bá dilẹ̀ òun ni ṣètọ́ni máa ń lò ọwọ́ tó bá dilẹ̀ ṣètọ́ni máa ń lò nígbà tó lọ bíṣẹ́ látàárọ̀ kò lọ lẹ́ni kò lọ lọ́la àkòyè kò rọ́bì kankan kò lọ léke kò lọ bíṣẹ́ kò kọ́ ẹ̀rọ rárá bóun ló ṣe ní máa lọ ọmọ wo fíìmù káàkiri yọ lé bóun ló ṣe ní máa lọ sí máa lọ jókòó táwọn ìyàwó níyàwó. bá ti lọ sí a gbọ́dọ̀ sọ àrùn yìí dáadáa ó pàtàkì bákan náà àwa òbí ìtọ́mọ tí ó bá kọ́ nínú iṣẹ́ nínú kéwú bákan náà nínú ọ̀nà tí ó gbà jẹun ká wípé àwa òbí awo àwùjọ tá n bá yí eléyìí tí mo fẹ́ sọ yìí ọlọ́run ní jẹ́ ká ṣùgbọ́n tó bá wẹ̀ kó fẹ́ ṣì gbọ́ ṣètọ́ni ó ràn lọ́wọ́ lórí ẹ̀. ẹ wo àwùjọ wa nílẹ̀ Yorùbá kò ràn wá lọ́wọ́ kálá ní ilé kéwú àárọ̀ fáwọn ọmọ ń lọ sí ilé kéwú láàárọ̀ láfago mẹ́jọ àárọ̀ títí dago méjì àbágo mẹ́ta a sì mọ̀ yí pé ó kun ọmọ èdè ènìyàn táìmù tọ́lọ́wọ́n bá fi sínú àlè yìí gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe dá wa ẹ rí i pé ojú ọjọ́ gan ti ń kásẹ̀ nílẹ̀ ó ti múra ti máa kásẹ̀ nílẹ̀ ọlọ́run ni wọ́n jẹ́ ànànàhárọ̀ máa ṣà àwa lọ fi ọmọ sílé kéwú láàárọ̀ fún kínní tó bá yẹ fún ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ta ni ó pọn dandan ká fọ́mọ ni tó yẹ pé torí ìyẹn ni ọ̀nà àbáyọ mi wà fún kínní kó lè fi ṣiṣẹ́ náà kó lè tara ẹ̀ jẹun tó wáyé pé yẹn ni ìyẹn ò pọ́sibù láwùjọ wa yìí. tó bá yẹ pé torí pé kó lè ba lè ní ẹ̀kọ́ ẹ̀sìn tá a padà sí lálàyé ni ọ̀nà àbáyọ míì wà tá a lè gbéga ṣùgbọ́n pé tó máa já pé torí wípé kọ́ mọ́ lè ba lè kó náà mọ kó máa jẹun látara ẹni kò sáàyè fún láwùjọ wa ọlọ́dárò fàlàyé ó lọ oníyangi ó lọ ó lọ gbogbo tó lọ ó lọ ọdún mẹ́jọ ó lọ ọdún mẹ́sàn ẹ sọ fún mi lẹ́yìn tó bá ṣe tán kí ló fẹ́ ṣe sàtífíkẹ́ẹ̀tì dárò fàlàyé kò wọ káńsù káńsù wa ní ìyàdí káńsù náà wà pé local government kò wọ́ àwa náà lọ lé kí láàárọ̀ ṣùgbọ́n òdodo oníkámọ́sùn kò wọ́ bí ara sọmọ bá lọ tó lọ sí secondary school primary school wá lọ jẹ́ sírì kò síbi tí o ti lè ṣiṣẹ́ o wọ́n lè pè lábùjá torí pé the least the minimum qualification ti Nàìjíríà béèrè lọ́wọ́ òṣìṣẹ́ oníjẹ́ sírì. so ọ̀nà jíjẹ múmu ilé ayé ó sílẹ̀ ń bẹ̀ wọ́n ṣùgbọ́n mo wá lọ́dún mẹ́jọ nílé kéwú mo fẹ́ bẹ̀rẹ̀ torí àti pé nígbà míì àwọn àfáà tá a ní láwùjọ káàkiri nílẹ̀ Yorùbá ni wọ́n pìtì wọn gan nígbà míì pé kọ́má gbowó àlùbáríkà kọ́má gbowó kọ́má gọ̀ kọ́má gbowó àwọn owó yìí kò dá lóòótọ́ haramu ni bí ẹ bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa ṣùgbọ́n egungun ó ti sunkún egungun ti sunkún yóò sanwó lé yóò ra kan fúnyàwó yóò ra kan fọmọ yóò san sansan o tún ní bùkátà òun tún gbọ́ yóò sì jẹun ẹ wá sọ pé gbogbo àbáríkà a àfà àtàtàn ni yẹn lẹ́fọ̀ máa ń bá wa pò torí pé kíní yẹn ti wọ́ wá láti lẹ̀ ẹ wá wo irú àwọn àfa àwa yìí tí wọ́n ń tatán lórí ọ̀rọ̀ owó àlùbáríkà owó yìí kì í ṣe pé nígbà tán wà ní ọ̀dọ́ bẹ́ẹ̀ àwọn ò tí ì bẹ́ẹ̀ kò sí à ń kọ́ṣẹ́ nígbà náà kọ́ àbí kò sílẹ̀ ìwé ó wà ṣùgbọ́n àwọn bàbá wa náà níjọ́ wọ́n ṣètò náà ni wọ́n ò wọ àwùjọ àníyàn lè ga kí ẹ̀ mọ́ àwùjọ bàbá náà ẹ̀rọ gidi ni ó ti wá digi ó ti gínà tó bá yẹ pé bá wà nílẹ̀ Lárúbáwá bí ìlú Egypt bí Sudan bí Saudi bí Qatar bí Kuwait. Ah, ah àwọn ti rọ gbogbo àlámọ̀rí àwùjọ wọn wọ́n fi sára kéwù bí a bá lọ sílé kéwù níbẹ̀ láàárọ̀ ní ó jẹ́ kó wúlò kó wúlò ní àwùjọ wọn kọ̀ mọ́ lédè lárúbáwá so àwùjọ tí wọ́n lé sí ní tó ṣe déédéé àwùjọ títí wọn òun nìyẹn tó ti yé ní tó ṣe déédéé àwùjọ títí wa òun ni ìwé àbíká kọ́ṣẹ́ nítorí ṣe àwùjọ títí wá nìyí tó láwùjọ tí wọ́n láwọn náà kéwù tí wọ́n ò tiẹ̀ tún kọ́ wọn gan nígbà tó yẹn máa ń kọ́yàn ní social studies lédè lárúbáwá tó ń kọ́yàn ní gbogbo kó dáa pé tó bá parí dandandan òsibí tó ti lè ṣiṣẹ́ ẹ sọ fún mi ọmọ tó jáde tó lọ tàdírí tó kúrò ń bẹ tó lọ ẹ ìtìdáyí tó kúrò ń tó wọ ìdádí tó kúrò ń tó kásánà wí iná ń kọ́ wọn tí wọ́n bùkátà ní kánṣu kí náà ń kọ́ wọn tán bùkátà lọ́jà àmùkòkò kí náà ń kọ́ wọn tán bùkátà ní àwọn ibi tí àwọn aráàlú ti nídìí sáfìsì wọn tó ju orí eku orí ẹja àwọn yẹn nìkan náà ni kò sí bí yàn ní yàrá mu so òbí tó fẹ́ rí ọmọ má jẹ́ kí ìfẹ́ kéwú kó mú ẹ garagara ẹnìkan sọ fún mi lọ́kàn pé ah ọmọ mi yìí à ah, ó sì kéré o bẹ́ẹ̀ mo fẹ́ à ah, kò ní lọ sùn rárá máa fi sílé kéwù ni láti uh, oṣù mẹ́ta máa wù lọ́lẹ̀ kéwù títí títí máa kéwù gọ́ máa ní o fẹ́ kó bọ́ wọn o fẹ́ kó bọ́ wọn wọ́n náà bá wò káàkiri wàá rí pé kí ni yóò kó pè kí sàwùjọ wa ọlẹ́yà ṣe ni kí ló burú jù bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n bá tiẹ̀ tún marginalize ẹ̀ tó bá kó méjèèjì papọ̀ tó máa integrate méjèèjì ok ẹ dálé kí ó lẹ̀ láàárọ̀ tó máa kéwú láti aago mẹ́jọ títí di aago méjìlá how many hours four hours tí wọ́n sì kọ́ṣẹ́ látàgo méjìlá títí di aago méjì ó dàbí ò dáa. ó dà so tí kéwù yẹn sìn yóò dídọ̀rọ̀ ẹ̀sìn two hours yẹn tó bá lò fún ọdún mẹ́jọ bẹ́ẹ̀ yóò di tí kiri tílé ayé ṣùgbọ́n ní sìkẹ́kọ̀ọ́ wa lọ ta òjì bẹ́ẹ̀ kí wọ́n lọ ta òjì ẹ wá ní kí kò sí ni lókùn bàtà bá ṣe irú àwọn irú àwọn àwùjọ bẹ́ẹ̀ ẹ máa wo kò sí jìbìtì ó mọ̀ pọ̀ gbogbo ẹ̀ àwọn náà wọ̀nà wọn dáadáa yóò mọ̀ pọ̀ láwùjọ bẹ́ẹ̀ níjọ́ zawiya náà fi ń kó àwọn ọmọ wọ́n la ilaha illallah la ilaha illallah la ilaha àfáà tó bá ní àṣírí lọ́wọ́ ní záwíyà níjọ́ òun ló mọ́ lérò jù wọ́n lọ kéwú lọ́dẹ̀ nígbà tó yá táwọn ní ilé kéwú ìgbàlódé dé tó ń kọ́ wọn ní kí dáadáa pé à láàrin ọdún kan ojú ó ti là dáadáa ọmọ ń jábọ́ kúrò lẹ́yìn wọn wọ́n bọ́ sí ilé kéwú gbà yá ilé kéwú àti záwíyà ń fi gbàgbàgbà àwọn ẹ̀ náà tún dá ilé kéwú sílẹ̀ àwọn ní záwíyà àbí bẹ́ẹ̀ni kó gba àwọn àfáà jésù mọ́ kọ́kínní ni gbà tó yá lórí pé òkè àṣàrà àwọn tí wọ́n jáde kúrò ní ilé kéwú tí wọ́n pé záwíyà ti di kò sówó ń bẹ̀ mọ́ ó ti dìn wọ́n wá dá àṣàlátù kalẹ̀ ẹ wò nísìn ẹ ní ẹlẹ́rìí kan tí ó mọ ṣàṣàlátù tí ìbá ikú gbalé kékọjá mo ló fẹ́ ṣiṣẹ́ kò lè apply talọ́bẹ̀ kọ́ ń kéwú talọ́bẹ̀ kọ́ níwèé. so tó bá yẹ pé àwọn tó ń gbé tó lé kíkalẹ̀ tó máa fi ètò iṣẹ́ kíkọ́ iṣẹ́ ọwọ́ sí ni wàláì ó máa wúlò àwọn ládùbọ́wọ́ tá à ń kọ́ ṣe yìí tá à ń sọ pé àwọn lọ sílé kí láàárọ̀ àwọn fi sí wọ́n fi sí wàá ríyàn sílẹ̀ ládùbọ́wọ́ nílùú Saudi àbí Egypt ilé kí ó ní ó lọ á sì jáde a mọ̀ ṣiṣẹ́ ní àwọn network service telecommunications a jáde yóò jẹ́ àtọ́wọ́n bá sùkúl hajj nísìn Saudi Arabia wọ́n máa gba àwọn ọmọ kà àwọn sùkúl rẹpẹtẹ wọ́n máa gba wọn wọ́n á ṣiṣẹ́ fún láwọn àsìkò hajj nínú àwọn kàṣàfún tẹ́sí pé àwọn eléyìí bí ọmọ bí àwọn bíi JSS náà máa gba àwọn ọmọ ìdádí wọ́n kàn fún wọn tóní ni ok kí ni map because wọ́n ti kọ́ wọn geography geography táwọn kọ́ ní secondary school àti science táwọn kọ́ wọ́n ń kọ́ níbẹ̀ náà pẹ̀lú èdè lárúbáwá wọ́n á ti fún ọ máàpù yẹn omi ó lè nìkan tí ó tó báyìí lọ́wọ́ tó tó báyìí lọ́wọ́ àbí kó tó dà díẹ̀ àìbámọ̀ ìwọ sáwọ uniform nínú àwọn alálàájì tó bá lọ jùkú tó bá padà wá tó bá sọnù tó bá ti gba kíni bàjẹ́ báyìí a kàn trace máàpù ẹ̀ báyìí gbogbo mìíràn pátá ó ti wà nínú máàpù tó wúlò àbí òwúlò ìjọba ó lè fún ọ lówó tó pọ̀ lẹ́yìn ìgbà tó máa parí iṣẹ́ tán so ní ṣókí n tá à ń sọ fún wa nìyí pé ká má jẹ́ kí girigiri kó mú wa à ń fẹ́ kó mọ̀ mi kó aa kó tó kúrò náà báyìí kórìí ẹ̀ ti yàwìn fún kéwù kò tá o kò tá o ní àwùjọ ẹ̀ kò tá o à ń sọ eléyìí pàtàkì jùlọ fún àwa tó dá sí pé àtúndé ní súnà torí pé tá a bá tètè gbọ́ yé kéèsì tiwa yóò wọ́ọ̀sì ju àwọn tí a bá mẹ́ lọ torí nǹkan ò yá wọn. ó yá wa àti tè fi nǹkan hàn o ó rọrùn káwa tó tó ká tó lè gba nǹkan yóò nira ìgbẹ́ láàmú wẹ́ẹ̀rí kan fi gbé ẹ̀rí kan lẹ́sẹ̀ tó sì rí bẹ́ẹ̀. wàláì bó ṣe rí nìyẹn tẹ́kọ̀ọ́mọ rẹ kó kàwé tẹ́kọ̀ọ́mọ rẹ kó kọ́ṣẹ́ èyí ò di lọ́wọ́ kọ́mọ rẹ mọ́ lọ lékè alihamudulilah àwọn oníṣúná ti nílé wọ́n ti nílé ké wálẹ́ wọ́n ti nílé wíkẹ́ndì. so ìgbìyànjú ló pàtàkì so iṣẹ́ ọwọ́ ó pàtàkì iṣẹ́ táàsì fi lọ́mọ lọ́wọ́ tí ó tara ẹ̀ jẹ kò ní jẹ́ èyí tí yóò kó nira bá ẹ̀sìn ọmọ tí ó kó nira bá ẹ̀sìn ọmọ kí la fẹ́ sọ nígbà tá a fọmọ sílé kéwù èròǹgbà wa ni kọ́mọ yìí kó lẹ́sìn kó nímọ̀ dáadáa kọ́mọ kọ́mọ kí pàtó ìjáde tán kí ló ń ṣe lọ́dọ̀ lẹ́kùlẹ́jà ẹ sì rí pé ọmọ tí o bá tó bá lọ lẹ́kọ́ tí o ti mọ̀ yẹn ṣe òun gbọ́n rí òun kó òun kò tí ì samara kò tí ì jáfa kó jó gbogbo ẹ̀ oògùn amúdó oògùn fìràkù oògùn kìnìkan ọmọ nǹkan mọ́ ni síbẹ̀ yẹn náà wà lẹ́sìn Islam sì wá gbé kalẹ̀ ni kò sí tó fà á nta sọ yìí náà nta sọ yìí náà ẹ sì rí àwọn tí ò lọ lé kéwù àwọn gan máa sàn nígbà mí jẹun tó lọ yẹ kí lọ kódà lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ so ẹ̀sìn islam ò tako ìwé kíkọ́ ọ̀nà kọ́ṣẹ́ ni ẹ̀sìn islam ò tako kéwú kéké àníyàn ló pàtàkì àti ká má sọ pé òun láàfin jẹun tí ẹ bá sọ pé òun ló fi gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹ̀ yóò ní lára púpọ̀ wàláì yóò ní lára púpọ̀ so ká gbọ́ àárín iye dáadáa ká gbọ́ yé alhamdulilah ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kí àárọ̀ oníjọ́ náà mọ̀ yé pọ̀ tó ẹ̀rí pé àwọn náà ti ń fi ìwé kún wọ́n ti ń fi ìwé kún wọ́n ti ń fi ìwé sọ̀pọ́tì ẹ̀ yẹn ni kí wọ́n ti ní primary secondary láwọn ilé kí àárọ̀ ọjọ́ òun àwọn méjì wà ẹ̀kọ́ rárá o kò sí lójọ́ mélòó wá ni àwọn kan wà tó yẹ ká mọ ṣàkíyèsí dáadáa ewu ṣiṣẹ́ kíkọ́ nísìn àwọn èèyàn sábà fẹ́ kọ́ṣẹ́ mọ́ nísìn kọ́ṣẹ́ gbowó ni kọ́ṣẹ́ gbowó ni ibi táwọn èèyàn tán tí láyé ń kánjú lọ sí. so wọ́n sì ń retí pé àwọn kan sì ń bọ̀ wá kán wá kọ́ṣẹ́ lọ́dọ̀ títí ẹ̀ ó rí wọn lóòótọ́ ṣùgbọ́n kò ní dàbí táwọn ti jọ̀hún pẹ̀lú everybody fast ìwọ́n kan fúnra ẹ gan-an tó dọ́ ọ̀gá gan-an ìwọ́n kan ò ní ṣe sùúrù mọ́ bí àwọn ọ̀gá títí ẹ náà fi ti jọ̀hún. so òbí gbọ́dọ̀ ṣe àwọn kan ní dáadáa ó pàtàkì inshallah a máa tẹ̀síwájú ní ọ̀la lórí àwọn agbọ́nrin míì nínú àwọn ẹ̀tọ́ tí àwọn ọmọ wa tí wọ́n bùkátà lọ́dọ̀ wa kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmánì fún wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam alaykum wa rahmatullah. assalamu wa rahmatullahi wa kí àkọ́kọ́ ti ọ̀rọ̀ jíjẹ mímu síwájú ọ̀rọ̀ kéwù torí wípé tó ẹ pé kéwú afẹ́ ké nítorí ìtẹ̀sìn ìtẹ̀sìn ó padà pọ̀ wá sí náà ni pé ká má jẹ haram. ṣùgbọ́n tó bá wá já sí pé tọ̀ agbé ọ̀nà jẹ ẹ̀mú agbéjù sílẹ̀ ṣé wọ́n sọ ọ̀nà jẹ ẹ̀mú kò dìgbà tó bá tó ń ṣe gbòǹgbò lórí ẹ̀ o gbòǹkọ́sẹ́ náà ọ̀nà jẹ ọ̀nà náà ni gbòǹkàwé náà ọ̀nà jẹ ẹ̀mú náà ni tàbá gbọ́nà jẹ́ ọ̀nà jẹ́ ọ̀nà mú tàbá gbèjù sílẹ̀ kó wá dájú pé tọ̀ kéwú la wá focus á lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò wa lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀nà jẹ́ mú ó lè padà mọ́fẹ́ rọrùn mọ́ torí pé gẹ́gẹ́ bí àwùjọ wa ṣe bó ṣe rí níjọ́un kò sílé kéwú ọ̀sán dàbí ó wà kódà ń dárúkọ aláìwá ní ibà ilé ẹ̀kọ́ ọ̀sán wa mẹ́ẹ̀ tipẹ́tipẹ́ táwọn kan máa lọ secondary school kan máa dé wọn aṣọ lẹ́kọ̀ọ́ bí làwọn kan sì ní àtàrọ̀ làwọn ti gbé titi wọn látàgọ́ mẹ́jọ títí dàgọ́ méjì àgọ́ méjì wọn délé báyìí wọ́n sùn lọ gbárigbári ní ọ̀dàgọ́ mẹ́rin sọjọ́ yẹn ti lọ nìyẹn. láìsí méjì eléyìí tó ń wá lọ́sàn-án méjèèjì ló kó papọ̀ sọdọ́ni káàlùkù ó sì ní nínú ìmọ̀ ẹ̀yẹ eh, ka ẹnìkan ka láàárọ̀ ẹnìkan ka lásán ìyẹn ò determine ìgbìyànjú oníkálukú ni ẹlòmí àìmọye ẹni tó lọ láàárọ̀ náà dáa pé wọ́n kàn wé láwà fún náà ni kò mọ́ dìsọ̀ lẹ́nu kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹlòmí sì lọ lọ́sàn-án ní ó dùn àsìkò wákàtí méjì wákàtí márùn-ún mẹ́ta tí wọ́n là márùn-ún tí wọ́n lò lọ́sàn-án àbí lálẹ́ tó sanmọ́nà tó yàn tó yanjú wọ́n tó bá rí wípé ọ̀nà jẹ ọ̀nà mú rẹ ti jókòó dáadáa lọ sí ilé kéwu àárọ̀ olùgbìyànjú ṣùgbọ́n tó bá rí pé ọ̀nà jẹ ọ̀nà mú ò tí ì jókòó èmi ò fún ẹ nímọ̀ràn ọ̀nà jẹ ọ̀nà mú ó pàtàkì jọrọ lé lọ torí pé a sì ní Saudi tíjọba ti recognize ilé kéwu èmi sọ fún yín kì í ṣèjọba nàìjíríà nìkan federal government nìkan kọ́ mo ń sọ fún yín local government olóṣùmọ́ wa jù kódà kánsílọ̀ sàtífíkẹ́ẹ̀tì ilé kéwú kò wúlò rárá kò ní bálù èyàn lè kódà yín tó ń ṣe bábà wá lóhùn nídìí ẹ sọpọ́tà náà pé ẹ tó máa ràn án lọ́wọ́ tó máa gbà síṣẹ́ ó wá débẹ̀ ó wá gbé sàtífíkẹ́tì ilékéwu madrasa sàdíyà alàdàbíyà kàmàlíyà alṣàzìlíyà ó wá gbé débẹ̀ ìwé ilé bẹ́ẹ̀ fi wáṣẹ́ ni mo rí signboard ń ta ni ibi ìkọlọ́ba mẹ́lẹ̀ lọ á <laughs> dẹ́ padà síbi tí ó yẹ kó lọ kò sẹ́ni tí ó gbẹ̀ but tó bá ní certificate in primary school tó bá ní certificate in JSS three that's the minimum ní Nàìjíríà lẹ́ni lẹ́ni yìí minimum ni primary school What the council ẹ̀ but òun ti bẹ́ẹ̀ náà wọ́n ti ah àfà bó wà ní owó lẹ́ka nínú ìwé at least àwọn náà gbé aka primary school aka primary school ẹ mọ̀ bóyá ọmọ tẹ̀lé gbẹ̀yàn lábẹ́ ìjọba aládàáni ó sì lè gbẹ̀yàn at least bí kò mọ̀kọ́ mọ̀kọ́ five hundred and forty naira twenty naira three thirty kí n kan kó sì calculate náà ni kó ṣàkọ ọ̀rà life boy ọ̀rà kọ́ọ̀pù kan ọ̀rà kínní njí kámọ́tò wa sọ pé ẹ pé tọ òun tiẹ̀ ní jẹ́ three certificate lọ́wọ́ mo sọ fún yín kò síbi tó ti lè ṣiṣẹ́ ní Nàìjíríà arákùnrin kan fi sí lẹ́vù tó bá fi sí tó ti bẹ́ẹ̀ ayé jẹ gate man á ṣiṣẹ́ lábẹ́ ìjọba torí pé the minimum qualification tí ìjọba nàìjíríà béèrè fún oní primary three oní primary nine tó jẹ́ jss three <laughs> primary nine bẹ́ẹ̀ bí three <laughs> primary nine ni <laughs> tọ́lọ́dún sí pamari six mọ́ pamari nine ní ìgbẹ̀yìn tó ní basic nine ntọ́gbélẹ̀ nìyẹn ìyẹn ni tá à ń sọ fún wa kìsì tẹ bá wò ẹ wò àwọn àsàlátù sunday sunday sunday sunday sunday ẹ lọ wò káàkiri ẹ sọ ẹ ẹ ṣe sọfíẹrì ẹwà wọn tó dálẹ̀ ilé kí ló ti jáde because ó ti létí fún ó ti létí fún ọmọ ti pé méjì yóò sàn wọn lẹ́kọ̀ọ́ yìí báwo ló ń fẹ́ jẹ ṣé yóò wá ẹ ǹjẹ́ ìrẹ́ nìkan tó parí ilé kéwú tó wá lọ bẹ́ẹ̀ nìkan tajà tó bá wà á mọ̀ bẹ́ẹ̀ ìkan nínú ọgọ́rùn-ún àfáà ni mí náà àfáà ni mí náà ustaz ni mí. mo ṣe wòlímọ̀ ọ̀tà òjì mo jáde sànà wí ànú ah, no no no no no no no àwọn máa bẹ́ẹ̀ no kàkà kó bẹ́ẹ̀ nìyẹn tajà kó tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kó sì gbowó oṣù wá lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ pé a ah, ọjà yìí a ah, ẹni di dábòbò tí ẹni tó lọ́kọ́ ìyẹn ni náwó fún ibi tí wàhálà ìyẹn ni tá à ń sọ fún wa àwa tá a gbẹ́sìn Islam dání alihamudulilayi àwa tá a tún sunnah. tiwa táwa bá ń lànà yìí yóò burú gan yóò burú jáì kìí kó bẹ́ẹ̀ kó wù kán wà táwọn afọ́ọ̀nù súnà àwọn afọ́ọ̀nù súnà ṣiṣẹ́ náà ni wọ́n ṣiṣẹ́ ni èmi ò rò bíi ẹ wọ́n dàn án gbowó sáódì tábà ń gbowó sáódì ni láìfò yàtọ̀ báyìí kò sáódì máa ń náwó bí afọ́jú ni àárí kan náwó fún ohun òdọ́dọ̀ wa ṣùgbọ́n alhamdulillah àwa fìwé kún titi wa ẹni bá fìwé kún titi ẹ̀ láwùjọ yìí yóò eléyìí iṣẹ́ ọ̀rọ̀ kádàrá làǹsọ̀ ọ̀rọ̀ ṣẹ̀rí àlélẹ́ yìí o <laughs> yóò dẹ̀ fún bẹ́ẹ̀ lẹ́ni tí ó kọ́ṣẹ́ àbóṣòwò ó kọ́ṣẹ́ àbóṣòwò yóò dẹ̀ fún ṣùgbọ́n wọn á ní pé kéwú ni ó fẹ́ jókòó sí wàláhi àdìm ẹni bá ló fẹ́ jókòó sí kéwú nìkan yóò jẹ̀ra ní nàìjíríà yìí lásán yìí o ní nàìjíríà yìí o yóò jẹ haram níbo ti fẹ́ bẹ̀rẹ̀ kí ló fẹ́ sọ fáwọn èèyàn kí ló fẹ́ wí títí but alhamdulilayi tó bá fi fẹ́ kó bá níwèé díẹ̀ bóyá àdìsí kan ló lè tú sí èdè ìbò ni ààrẹ náà ni títí yóò wúlò ok kéwú ẹ̀ gan wàá tún mọ bí àtúnṣe wàá tún ṣe pákéjì ẹ̀ wàá tún ṣe pákéjì ẹ̀ wọ́n ẹ̀ sítámù takò eléyìí ìyẹn ni ò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àwọn ilé kéwú wa káàkiri tá a ní àánú ló dárò fàlàyé ilékè oníyanjú gba àwọn ilékè gba àwọn ilékè yìí tó bá yẹ pé wọ́n bá wọ́n bá ru ọjọ́ iwájú mọ́ ni yẹn ni jíjẹ mú mu àwọn ọmọ tó ń wá lékéwù kò ní jẹ́ kéwù nìkan náà ni bàbá wa dárò fara yìí wọ́n ti gbìyànjú ẹ̀rí nígbà kan kíra sí pé bíi at least two three hours ọmọ kéwù fún wọn kọ́ṣẹ́ ó dẹ̀ dá wàláyé ó dá gan ṣùgbọ́n lẹ́tà kò padà wọ́ọ̀kì mọ́ kò wọ́ọ̀kì mọ́ kò ṣiṣẹ́ mọ́ àwọn lékè omi ò jẹ́ wulẹ̀ wọ́ọ̀rì ọkàn kan mọ́ ok tọ́mọ lékè anílékè oníṣìí wọn jáde ilékè kan ó graduate àwọn ọmọ jáde bíi ọmọ fifty ilé náà ọmọ fifty ilé náà ọmọ fifty ilé náà àwọn aṣèrògbà ọmọ yìí gbogbo ń lọ bí two thousand jama iṣẹ́ kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn ọmọ jáde láti secondary school ọmọ secondary school ah ah ìjẹ́ bá ní second school certificate lọ́wọ́ ó lè jẹ́ gọ́vnà ní Nigeria of today ok certificate eléyìí ó lè fi ṣiṣẹ́ ìwọ tó jáde tó gba sanawi ó yàtọ̀ certificate yẹ kódà àwọn ọmọ tó ń ta switch lọ́dọ̀ ẹ̀ gan tó bá gbẹ̀ ẹ́ ṣiṣẹ́ wọn ò torí kó lọ lé kéw because certificate yẹ kò hard nǹkan kan mọ́ business màmá yìí ìjọba òye jẹ́ pé ó kọ́ mọ́mọ́ ẹ̀ta nọ́mbà insurance nínú ìyá certificate ẹ̀dá wọn á ti ilé kò wúlò kò ní value kankan yẹn ní tá à sọ sàtífíkẹ́tì ni tó ń mú wa lọ bẹ́ẹ̀ àwọn tó dálẹ̀ náà ni torí sàtífíkẹ́tì náà fi gbé kalẹ̀. so ọ̀nà jẹ́ ọ̀nà mú ó pàtàkì àní ká má lọ lè kéwù ṣùgbọ́n kéèyàn má fi ọ̀rọ̀ kéwù kó má fi àfẹ́tì ìjẹ́ ìmú ọjọ́ iwájú rẹ̀ tí ó máa di àfóhùnjálà bí àfáà tí ó jóògùn yóò máa wo síríìtì káàkiri ta ló kú ta ò tí kú. yóò máa lọ hospital káàkiri ǹjẹ́ nìkan bímọ ìgbà ilé ní mo street wọn gbólé wọn àwọn kan ṣe wọ́n ṣe torí pé ó ti dé lẹ́wọ̀n kò sí ọmọ èdè èèyàn ni wá ẹ bá fún ọmọ èdè èèyàn dógiri kò sí kò ní parẹ́ hmm, ó máa wá solution nti tá a bá jẹ ọmọ èdè èèyàn ni wá náà nta jẹ yóò jáde wọ́n lè wallahu a'lam. ìsákùnrin kí ọkùnrin fẹ́ obìnrin máka béèrè méjì papọ̀ kẹ́ bá dáhùn ẹ̀ka palẹ̀ wọn lẹ́nu oníbèrè ni ìjẹ́ obìnrin tó bá rí ọkùnrin tó nífẹ̀ẹ́ ọkùnrin yìí kò wú ọ̀dọ̀ rẹ̀ rárá ra tako kan káwá wá igba. ìbéèrè nínú àwọn ká máa gbogbo wóró àdúgbò ká máa fún wọn ní ẹ̀ma ká máa nà wọn ǹjẹ́ ilé ṣe olẹ́tọ̀. wọ́n máa yàdé ibà yìí wọ́n lè ọkọ ibà yìí wọ́n jẹ́ apariwo àsìlẹ̀ nì tó rọ́pọ̀ jù wá lọ obìnrin tóbìnrin bá rí ẹni tó wù ú tó fẹ́ fẹ́ kì í ṣe nínú àdámọ́ obìnrin oníkóbìnrin kọnu sọ́kùnrin pé ẹjọ́ ẹ fẹ́ mi kì í ṣe nínú àdámọ́ tètè at the same time ọlọ́run bò ṣe léèwọ̀ ọlọ́run bò ṣe léèwọ̀ àmọ́ léwu torí pé làákàyè obìnrin sílà káyì tọkùnrin kò jọra wọn yìnyín náà bá Allah subhanahu wa ta'ala ló fi ṣe léèwọ̀ obìnrin kì í jẹ́ni tí ó fi ọmọ rẹ̀ obìnrin lọ́kọ kódà kó gba gbogbo oyè ilé ayé kó kàwé dé sánmà kó ka kéwú dé ìsàlẹ̀ ẹnu lẹ́lẹ̀ pátápátá kó lè fóbe kó lè fọmọ rẹ̀ lóbìnrin lọ́kọ. tó ti yẹ wọ́n tó wá Oh kódà kọ́ mọ́ kankankan tó bá ti jẹ́ mùsùlùmí mọ́ fi ní lọ́kàn tí ó sì ya wèrè tó sì bàlágà àfọmọlọ́kọ̀ tí obìnrin tó bá ríyàn tó wù ó máa dáa kódà sí pé tó bá lè sọ fún bàbá rẹ̀ tó bá rí pé bàbá rẹ̀ bá san mọ́nà ni o bàbá rẹ̀ bàbá rẹ̀ ó sàn léèyàn ó dọ́mọlúwàbí ó dẹ̀ lẹ́sìn báà ni ẹni báyìí báyìí báyìí báyìí báyìí ó wù mí kí n fẹ́ bàbá ò to tó dáa lórí ẹ̀ tó ti yé ó rẹ̀ kódà àwọn bàbá ẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n ṣùgbọ́n nínú ìkan nínú ọgọ́rùn-ún amọ̀rí kan ìdí ọlọ́run ṣe bàbá rẹ̀ bẹ́ẹ̀ sọ fún un agbègbèsẹ̀ tẹ́ pé kò nírọ̀wọ́ lọ́rùn kò gbé torí pé kì í ṣe gbogbo ohun tí máa ń dán òun ni wúrà ó lè mọ̀ pé àfà ah, mashallah ah, mùsùlùmí ah, alhamdulilayi ẹni yóò yẹ kó da ni ọkùnrin lè da gẹ́gẹ́ ó lè da léèyàn lẹ́ni tí ò tí ì níyàwó kó mọ̀ da léèyàn lẹ́ni tíyàwó ń bẹ lẹ́yìn tó ti bàbá rẹ̀ ó gbé eléyìí afọpínà lélẹ́yìí eléyìí ó kàn bẹ́ẹ̀ nìyí. Aisha ṣe ẹni tó sọ yẹn mo ti wò dáadáa ló ti nísìn sàárè tí wọ́n kùn lọ́dà ni yóò ṣàlàyé fọmọ because bàbá ó gbìyànjú wípé kódà bàbá ó ṣe underground ìwádìí wọ́n fẹ́ mọ arákùnrin yìí ọ̀dọ́ ta ló ta ló bí ta màbá rẹ̀ ta níyà rẹ̀ àwọn ta tí ò ní rọ obìnrin lọ́rùn láti ṣe tó ti yẹ so lábẹ́ bẹ́ẹ̀ ó léwu ṣùgbọ́n tóbìnrin bá rí wípé òun mọ̀ dáadáa bóyá mọ́ṣáláṣí ń pa wọ́n pọ̀ àbí ìjókòó kan ń pa wọ́n pọ̀ kí ṣe ìjókòó kọ̀rọ̀ o bóyá lè kí wọ́n ti mọra wọn rẹ̀ pé ó ti mọ ìṣesí ẹ̀ dáadáa kò sáàbùrú ń bẹ̀ kóbìnrin ah brother Abdullah ó wù mí kẹfẹ́ mi kì í ṣàbùkù kì í ṣe pè kì í ṣe kóbìnrin yẹn lélẹ̀ torí àwọn tó ń tún ọkùnrin kọnu sí gan gbogbo náà kan náà gbádùn tó ti yé so nínú ìtàn Khadija radiyallahu ta'ala anha tó jẹ́ àwọn anabi sinam òun ló kẹnu sáà nàbí ká nàbí fóun ẹ wá wò nísìn olórí bàbá ò lè fún tálẹ̀ tí ayé parẹ́ àmọ́ Khadija ni anabi ò níyàwó kan lákọ̀ọ́kọ́ tó ju Khadija lọ ó dàbí ó dà sòtóbìnrin tó bá rí ọkùnrin tó níwà tó lẹ́sìn dáadáa bẹ́ẹ̀ ó lè kọnu sí i ṣùgbọ́n tó obìnrin yẹn bá ní bàbá àbẹ́gbọ́n àbí àáfàá tí wọ́n lè bá wádìí ẹni yẹn síwájú yóò fi lóore jù kò sáàbùrú bẹ́ẹ̀ ní ṣókí. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn tí wọ́n máa ń lẹ̀ mọ́ gírí káàkiri yálà wọ́n bára wọn ṣe zìnà nílá àbí zina kékeré kékèké bí à ń dìmọ́ rẹ ni à ń kíṣe ẹni ndé àlè mọ́ iye gba tì wọ́n ká mọ́ nà wọ́n. ìlànà alùsùnà wọ jamaa ò ní pé ibi tí òfin ọlọ́run ọba tó bá fì sí òun lá fì sí ibi tó bá tẹ̀ lọ òun làánà ó tẹ̀ lọ ẹ̀rí nínú ẹ̀yàn nínú òfin ó ní ààlà ó sì ní àwọn mọ́jẹ̀mú tó dé ká nàyàn yálà ká nà lẹ́gba àbí ká fọwọ́ nà ọ̀nà kan ni nínú ọ̀nà tí yẹn máa ń gbà kọ ìbàjẹ́ tó ti yé anáìsàn náà ṣàlàyé léyìí fún wa náà káwá fọwọ́ kọ̀ bàjẹ́ kì í ṣe gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ kó fi ọwọ́ rẹ̀ kọ ìbàjẹ́ lómi gbogbo yẹn kọ́ nínú àwọn tó lẹ́tọ̀ọ́ kí wọ́n fi ọwọ́ wọn kọ ìbàjẹ́ alákọ̀ọ́kọ́ òun ni olórí olórí wa ẹni tó gbélé bí Buhari nísìnyí olórí wa ni ó lè nẹ́ o bí o bá ti ẹ̀rá yẹ ó lè ràn yàn sí ẹ kó nẹ̀ ìyẹn làwọn ọlọ́pàá àwọn tó máa ń náyàn wà olórí ní àṣẹ yẹn bákan náà nínú wọn òun ni òbí tó bí ni tó bíyàn sáyé wọ́n ní kápá kí wọ́n fi ọwọ́ kán fi na kán fi bọ́mọ wí kán fi kọ́ bàjẹ́ ọmọ ṣùgbọ́n tí wọ́n yìí ó ní àlà ó ní àlà títí kódà wọn ò kò tọ́ fóbi gan kó na ọmọ kọjá mẹ́wàá títí ọmọ òsì gbọ́dọ̀ jí nǹkan kán aláwọn fẹ́ gé lọ́wọ́ lánàá ṣe ara o kò sí lọ́wọ́ wọn ṣùgbọ́n nínà ta'zir kán fi bọ́mọ wí ó lè ṣe yà bẹ́ẹ̀ fún un. bákan náà àáfà tá a ní kó kọ́ ọmọ wa ní kéwú àbẹ́sìn tá a fà lọ́wọ́ yálà àgbà fọ́ọ̀mù ni àbẹ́ni mọ́tò tá a fi gbà fọmọ sábẹ́ rẹ̀ àbí tíṣà nílé ìwé wọ́n lè ṣe títí yé bákan náà bẹ́ẹ̀ ẹni tá a ní kó kọ́ṣẹ́ lọ́dọ̀ wa ìwé tó bá ti jẹ́ ọ̀gá ẹni wọ́n láǹfààní tí wọ́n ń kọ́ni nímọ̀ wọ́n láǹfààní ẹ̀ ṣe ti yé sọ ọ̀rọ̀ pọ̀ lórí agbọ́nrin yìí lọ́dọ̀ àwọn àìmọ̀tì dín náà ṣùgbọ́n àwọn tó dáa sí pé wọ́n ń kira wọn ní kò sí táà ṣe tó wáyé pé ọmọ wa bá ń bẹ nínú wọn a lè wá ẹgbà fún ká wọ ẹgbà fún níbi tẹgbà wà ṣùgbọ́n èyí tí yóò tí oníkálukú wa tá a láǹfààní àti ṣe òun ni wá sí ọ̀rọ̀ yìí náà ni a mọ̀ sọ ni òmùmú kan wá lánàá ni pé nígbà tá a kírun tán tá a kí tàrà wí ìtàn ọkọ̀ ọkàn lẹ̀ mọ́ra wọn náà ni wọ́n ní ah, mo mọ ọmọbìnrin yìí ọmọ kékeré ni ọmọ báyìí ọmọ kékeré báyìí náà ni bí a jẹ stu àbí jẹ stu àná ó ti wà kó yé mi mo fẹ́ ni ah, ẹ kó ẹ máa lọ fún mi gbàrún mo fi lẹ́nu yẹn bàbá láńlọ́ọ̀dù tó wà nílé gangan tóun tún wá jájú wọn bàbá náà fẹ́ hàn lé mọ́ so kí wàá lè ń tèmi bẹ́ẹ̀ àwọn bá ti wà níbi tí díyò jẹ́ ìlérò gan so ti so irú yẹn ní sìn bẹ́ẹ̀ máa náà bá sọ̀rọ̀ pé ọ̀yẹ́ máa gbà kúkúkúkú ẹ̀ bẹ̀rẹ̀ sí ń dá wọn à tó bá yọ kì í dáná kódà bí yẹn dé ọ̀dọ̀ ìjọba ní àgọ́ ọlọ́pàá ìyẹn ò lè kò sí bẹ́ẹ̀ ṣe lè rojọ́ àwọn ẹjọ́ kan wà tọ́lá sí pé èèyàn kì í tẹ́ndà ní police station torí pé kò bá òfin tí wọ́n mú ojú ẹ̀sìn tíyẹn bá fi wo ojú ẹ̀sìn náà la lè fi yanjú ẹ̀ kò sí gẹ́gẹ́ ìbàjẹ́ ẹ ọmọ mi ó di christian ìwà ni ó di christian tó bá ti lè pé tí nítorí wọn ló lè dì ó lè fọjọ́ mẹ́sùn. àwọn ọmọ mi àmì ẹ̀yìn oṣù boyfriend girlfriend wọn kò sí kò sí kò sí òfin fún kò sófin fún nítorí wà òfin ni pé òkè ìwọ ló tiẹ̀ gbọ́dọ̀ mọ́tò fi lọ́kọ gan àfi tó bá tó tó stage tí tí àwùjọ ti mature bí ní nàìjíríà mú eighteen so anything less than eighteen ṣe máa ń ṣe wọ́n á ní kó wà ṣùgbọ́n pé wọ́n náà méjì wọ́n rọ̀mánsì wọ́n bára wọn lò pọ̀ kìnìkan kìnìkan yìí kò sí kéèsì ẹ̀ ní kóòtù kò sí kéèsì ẹ̀ abẹ́gbọ́n rí ni ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ pípé òkè wọ́n lè gbọ́ pé wọ́n lè ẹnìkan bọ́ra kìnìkan ó kù sixty years ni ó lè pu ọmọ ọmọ twenty years àbí ọmọ eh, ọmọ seventeen years àbí ọmọ fourteen years kéèsì yẹn wà wákàkùn rẹ̀ so tọ́mọ ịba bá n'isi nísìnyí tó da wọ́n fẹ́ gbà ná òun dẹ́ gbà lọ́wọ́ ẹ ó máa sọ ẹ báyìí ló máa lú ẹ. yóò wí ni ẹ ní kìnìún ọmọ ẹgbẹ́ ah ó ní yóò pé ẹ̀yin ọlọ́pàá ẹ ẹ̀ka ìwúdà ẹ ẹ̀ lè sọpọ́tì mi èmi tí mò ń kọ́ bàjẹ́ kò sí yẹn kò yẹ ṣe bàjẹ́ nínú òfin Nàìjíríà a bára wa yí bẹ́ẹ̀ náà ni wá máa ṣe èyí tá a wọn ni ní yọ níta ẹ̀yìn ọjẹ́ yìí ẹ̀yìn ọjẹ́ níbi wípé eyín gan yóò kàn yóò padà kó nira báyìí tí wọ́n padà fúnra yín lóyún sí ìbànújẹ́ ni fún yín ìbànújẹ́ láéláé àwọn ọmọ sọ fún wọn ìyẹn la fi gbọ́dọ̀ lé lórí wípé ọ̀rọ̀ tí ó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfáàmọ̀ sọ fún wọn a sì mọ kúta anábìrin mọ̀ ní àhàrọ̀ bí hurrati àwọn bí amatin fàwọ́ládàtì fàlúwàládì lẹ́yẹrìsì ẹnikẹ́ni nínú èèyàn tó bá fi lè bóbìnrin kan ṣe zina láì sí bàbá obìnrin yọ̀ǹda fún kó fi ṣèyàwó ọ̀rọ̀ arábìnrin wa ní sọ́ni ibùdó mọ́jà arábìnrin wa lóyún fún látara zina ó ní ẹ̀rọ ọmọ yìí o arákùnrin yóò ní jogún ẹ̀ ọmọ náà ò ní jogún ọmọ yìí tó túmọ̀ sí pé àlùfẹ́bùbá ìjẹ́ àbí ìjẹ́ bàbá ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ọmọ. bànúnà ṣùgbọ́n kò sí láàrin àwọn méjèèjì kò sí àjẹkọ yé wọn bí báyìí báyìí báyìí báyìí báyìí tó má sì ṣe dáadáa dáadáa dédé dédé tó má fi lè fún ọ lóyún báyìí nígbà á ní wá síbi kó mọ àwa nìyẹn tó ti yé bẹ́ẹ̀ yóò bá lè páyà ọlọ́run sọ kẹ́ ẹ gbà àwọn ò lè ọlọ́run gbèsè ẹ tí wọ́n sọ pé bóyá ẹ ọmọ yìí kìíní kan hmm, rárá òfin ọlọ́run ba lélẹ̀ ẹ̀ ibi táwọn ti mọ ṣe wá sí yẹn títí títí títí àìmọye tó ń kábàámọ̀ nísìnyí lórí ọmọ tó ti bí sẹ́yìn látara ṣiṣẹ́. ṣé náà ah, sọ ní sọ pé àwọn ọmọ mẹ́jọ̀jọ yẹn mi kọ́ ni mo ni wọ́n ah, à fáwọn sọ nìyẹn o òkú máa pé gbogbo mẹ́jọ̀jọ yẹn náà sì ni ó kàn bí wọn náà ni bàbá ọ̀rábìnrin tó bí ọ bàbá gan inú sin, inú ó dùn olóhùn ò mẹ́rí ò wá rí kó tọ́ rí ẹ̀kan kìrẹ́mẹ́lẹ̀ ń fúnra yín lóyún náà ni bàbá ó dùn sí wọ́n kọ́ ló lọ́mọ o mọ́pẹ́ lọ́mọ àlè nílẹ̀ ìsìlámù nìyẹn o wọ́n sì sì ní ìkan yunifásitì ìkan mẹ́ta wà secondary school àwọn kan wà kindergarten wọ́n náà ló sanwó wọn wàláì ìbànújẹ́ láéláé ni so àwọn ọmọ sọ yẹn fún wọn ṣùgbọ́n ọ̀rọ̀ nínà kò sí kápá kò sí kápá wa ọlọ́run ò sì ní fi ṣàdánwò fáwọn ọmọ wa débi pa máa ronú pé ká nà wọ́n ṣùgbọ́n ẹni tí tọ̀ tó dáwùjọ ti di kíkọ́ kan fún wọn náà ni ọmọ kan náà látún lé ní pé ah wọ́n tó ti fẹ́lẹ̀ náà ni mò ń bẹ̀rù ọ̀nà ti fún náà ni ah, ọ̀nà ti fún òun ah òun náà sì gbà á wọ́n ti fún lóyún wọ́n ti fún lóyún wọ́n ti fún lóyún wọ́n ti fún lóyún kí ló dé táwọn òbí àwọn bàbá ká ọmọ wa ẹ má jẹ́ ká fi láìpẹ́ táwọn lò níjọ́ òun ká fi kó nira báwọn ọmọ yìí ọmọ tẹ bá ti rí wípé pépérépépéré ẹ ti fẹ́ pọ̀ jù ẹ wọkọ̀ fún un ọkàn yóò balẹ̀ ẹ má jẹ́ kó tàn yín pé ah, bàbá mi mi sì kéré ọmọ kíní kéré rọ ni o n tó ń dánwò bàbá àti ààrẹ gan ò dánwò yóò kàn kó sí ọrùn ni ẹ rí sí yóò gbóyún dé nísìnyí ah, ta ló lélẹ́yìí ẹ gbọ̀dá sọjí àti gbọ̀dá gbẹ̀ngbẹ̀yìn náà nìyí apàdà di liability sílẹ̀ abandon ìdẹ́sí kò ṣe é búyàn kò ṣe é sọnù ẹ bọ̀ yà ẹ bọ̀ mọ́ subhanallah ó tọ́ ni so eléyìí iye káwọn òbí káwé kọ̀ọ̀bù lélẹ́ wà ní àwọn ọmọ mi kéré ọmọ kò sọmọ tó ń kéré kankan kódà bọ́mọ yẹn ò báyìí ti bànágà ó wà nínú òfin ọlọ́run a lè fi lọ́kọ a lè fi lọ́kọ ó wà ní sátú tọ́láàkì ọmọ ẹ tó ti bàlágà àní ọmọ mi sì kéré o ọmọ tó wà ní primary school primary school ẹlẹ́kìn ni kò túmọ̀ sí kankan tó bá ń ka pípa dáadáa ó mọ̀ pé ìlú táburú ti ń ṣẹlẹ̀ jù ní lórígun mẹ́rin ilé ayé áfíríkà jẹ́ kan nínú áfíríkà nàìjíríà is number one nàìjíríà ó gbókun nínú àwọn aburú kódà pépà kọ̀ọ̀kan náà láàyè fún náà láàyè fún ìròyìn ọ̀daràn ìròyìn ọ̀daràn náà bí afa ṣe ṣe titi ẹ pásọ náà ṣe titi ẹ bàbá wo ṣe everybody. جزاكم الله خير سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك